فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير العدل هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أخوتي وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته لن تسواج أتي دوقكم الله سبحانه وتعالى في صلاة نبوة محمد صلى الله عليه وسلم أتي أتما برا وصم ونان نقطع ورتي oúnjẹ nàìjíríà pàtàkì jùlọ lẹ́yìn ikú الشيخ علي حسن الحلبي رحمه الله تعالى ọ̀rọ̀ ọ̀fọ́ àti adárúkọ yìí ó jẹ́ nǹkan tó ṣe pé ó ti bí awuyewuye láàrin àwọn almuntasibun ila salafiyya tó ṣe pé tó bá ṣe pé àwọn èèyàn wọn bá tọ́jú ọ̀rọ̀ yẹn dáadáa ó lè má lù síbi tó padà lù ṣùgbọ́n qadarullah ma sha'a fa'al eléyìí tá a fi ń ṣe léyìí ó jẹ́ nítorí ìpàkíyèsí àti ìmọ̀ tí mo fún àwọn ọmọ ìyá nípa àwọn tí ẹnu àwọn àtọ́ àbákòbí lórí ní àwọn ọlọ́dọọdẹ ni àbí àwọn jamaat àti àgbà tí wọ́n jẹ́ onídíjà ìgbà wípé ọwọ́ tí àtọ̀rọ̀ wa ti sí ọ̀dọ̀ àwọn sálàfù sálíhì wọn láǹtẹ̀ ìlànà wọn kábíyànjú láti dúró ti ìtẹnu àwọn afá kù lé lórí ẹ̀ àwọn afá táwọn sọ àwọn náà ni àwọn afá súnmọ́ ṣùgbọ́n tí ẹnu àwọn afọ kò lé lórí ó ṣe pé eléyìí rí pé lágbájá ọmọ lágbájá onídíjà ni ẹnì kejì ní kò ń ṣe onídíjà ẹni tó rí lórí bídíà afá ńlá ńlá ni wọ́n gbà pé àwọn ní àwọn òrí àwọn ẹni tó sọ pé kò ń ṣe ní bídíà náà afá ńlá ńlá làwọn náà táwọn náà gbà wípé àwọn sọ ní táwọn sọ lórí ẹ̀ wípé kílẹ̀ táwọn ìkíní kejì wọn náà ní àwọn tọ́lábàtúbẹ̀ ẹ̀yìn tí wọ́n jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ fún wọn nígbà wípé nǹkí àfa wa sọ òun lójú gbogbo eléyìí gbà wípé ìtafà àti ọ̀sẹ̀ lójú dídé èyí náà gbà pé ìtafà àtòun sọ òun lójú dídé bẹ́ẹ̀ ni a tún ní àwọn mọ̀kànlélú wọn tó ṣe pé àwọn kò ń ṣe pé wọ́n ń ka tíra kan tẹ́lẹ̀ ìrìn tí wọ́n kàn gbọ́ wọ́n lẹ́nu àfá àbí lẹ́nu ọmọ tó wú àfá táwọn gbọ́ làwọn ń gbé káàkiri tiwọn ó ṣe wà ní sáìdì yíyá ilé wa ní sáìdì kejì ọlọ́mí ìpàkùn tó bá tò lẹ́yìn yìí náà kò ń ṣe wípé wọ́n ka both sides kọ́ kò ń ṣe pé wọ́n ka ti bíbà yìí wọ́n ka ti bíbà àwọn allegations tí àfa àwọn tí ó fi kan ẹnì kejì òun nìkan tákà wọ́n á dẹ̀ sọ pé kí ẹ̀rú wà nílé ẹ̀mí àwọn ẹnì kejì náà ni kò ń ṣe wípé wọ́n ka táwọn the other side náà sọ. So tí ò bá tún ṣe pé ìfẹ́ǹsì àfa àwọn ṣe fúnra wọn àbí possibly ìtàpá àwọn kọ lẹ́lòmíì náà ká so àwọn nǹkan wọ̀nyí kò jẹ́ kí wọ́n àwọn ọ̀rọ̀ báyìí kí ó níyànjú so ó jẹ́ kó bí wàhálà púpọ̀ láwùjọ. náà ìsọpéyàn kan oníbíbíà ni kò ṣe oníbíbíà nǹkan yẹn ń ṣe nǹkan tuntun àwọn tí gbogbo wa ta gbàgbọ́ pa ńlá ni wọ́n ara nǹkan ṣe nígbà sí lójú àwọn èèyàn a lè ráwọn tó ṣe yí pé wọ́n ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ tán àjára ènìyàn títí tí example òrùn tí bu wa náà mọ̀ gbọ́ gbọ́ tàbí gbọ́gbọ́gbọ́gbọ́ alimami Bukhari rahimahullahu ta'ala afaasun lẹ́yìn lẹ́yìn al-Qur'an karim kò sí tíra tó tún dàbí Sahih Bukhari ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí náà alimami Muhammad bin Yahya az-Zuhri rahimahullahu ta'ala. wọ́n rí Imam Bukhari wọ́n rí wọn lórí bíbí àmì wọ́n dẹ̀ wọ́n nu àwọn èèyàn òde ìtì wọn. alimọ́kù Muslim tó jẹ́ lára àwọn ọmọ tó wù alimọ́mù Bukhari bákan náà ó ti jẹ́ lára àwọn ọmọ tó wù alimọ́ Muhammad bin Yahya abdul àwọn òwò afọ́kọ̀ alimọ́ Zuhri ní pàtàkì Imam Bukhari. sòdélẹ́bù wípé alimọ́mù Muslim rahimahullahu ta'ala wọ́n bínú dìde kúrò ní ìjòkó Muhammad bin Yahya abdulhaj tí wọ́n lépa kó jọ gbogbo àwọn àdìsí tí wọ́n gbà lọ́dọ̀ ìmáàmù dòní wọ́n kó jọ tán gbé e sórí rànkúnmí ẹni tó ń ba padà fún ẹ pé gbogbo àwọn àdìsí tí wọ́n gbà lọ́dọ̀ ọ̀hún nítorí pé kí wọ́n ní kìnnìún pẹ̀lú nǹkan tó ṣe wípé wọ́n bá da alimami Bukhari lórí. wọ́n máa ráwọn fún àmì tí wọ́n ní tẹ̀gbẹ́rì tí alimami Bukhari tí wọ́n ṣe fún alimami Bukhari wọ́n ní hatabi. alimami Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n discuss sọ̀rọ̀ yìí. bákan náà tá a bá wo tíra alimami Bukhari tí a mọ̀ sí khalqu af'alil ibad. sọ̀hárì tí wọ́n lo gbólóhùn kan. òun náà ni gbólóhùn àtìláwá ghayru al-matlub àtìláwá ghayru al-matlub so gbólóhùn yìí lára gbólóhùn tó túmọ̀ lafzi al-Qur'an al-makhluq tí wọ́n kí ìgbà Imam al-Bukhari fún ṣùgbọ́n Imam al-Bukhari lára àwọn tó ń ṣe rúdúùdù fún àwọn lafziya olùmọ̀ Bukhari wa so ìlò nǹkan tó ṣe yí pé àwọn lafziya ń lónìí necessary yìí nìyí pé kí ni alimami Bukhari ti di lavin torí pé gbólóhùn lavin Qur'an makhluk ó lè ní ìtumọ̀ dáadáa ó dẹ̀ lè ní ìtumọ̀ tí àwọn tó ń sọ fún al-Qur'an makhluk ó lè ní ìtumọ̀ yẹn náà alimami Ahmad rahimahullah ta'ala wọ́n bàtà àdìsí nítorí pé àwọn tí yíwù pé nǹkan tó gbà lérò pẹ̀lú lavin Qur'an makhluk òun ni al-Qur'an makhluk so ọgbọ́n ló ń dá torí pé tóun bá lọ dàrẹ́kì àwọn èèyàn fẹ́ àwọn gan wa lùgbọ́n ńlá bí Bukhari náà kù ṣùgbọ́n alimami Bukhari gbólóhùn àtìláwà zed mọ̀tún làwọn lò gbólóhùn yìí ni wọn ní intention tí àwọn èèyàn ní intention torí báwọn gan ṣe rọ́dù fún àwọn tí wọ́n gbà pé alukur'an makhluq wọ́n ṣe rọ́dù fún àwọn tó gbà pé alukur'an makhluq so ṣùgbọ́n bí ìmáàmù ìgbóhùn ṣe gbọ́ yéèlì àgbàjùlọ níbi láàbù rẹ̀ kò ní pé Bukhari ń pèsè lọ síbi ìpè alukur'an àkókò rẹ̀ so ó jẹ́ pé alimami ibn Taymiyyah rahimahullahu ta'ala ọjọ́ ṣe ń bẹ́ náà ìlú mùsùlùmí fatawa ní pípé bá dá káńpé mọ́ Bukhari òun lílo òun so kí la fẹ́ lò lórí rẹ̀ pé nǹkan ṣe nǹkan tuntun nígbà tí alimam abdul mutasule àwọn èèyàn ara ìtàbù ìyẹn ní sápọ̀ wọn pẹ̀ ikọ́ ti buhari débi pé nígbà tó ń jáde nínú ìlú kò fẹ́ pé àti tẹ̀lé lẹ́ni tó dúró ti nǹkan tí alimam tẹ̀lé tí wọ́n sọ. ṣùgbọ́n ṣé àwọn àfà tí wọ́n mọ Bukhari yàtọ̀ sí àwọn àfà ara rizaburu ni ṣé wọ́n tẹ̀lé nǹkan tí alimami abdul tó sọ ara àwọn kọ̀ọ̀kan tó tẹ̀lé wọn lápèjúwe Abu Hatim àti Abu Zur'a ọ̀rẹ́ làwọn méjèèjì ṣe ọmọ Abu Hatim ibn Abi nínú tíra wọn. الجرح والتعديل نجد إذا كان سترجم الإمام البخاري وفي لتبع بقى وعطرير وبالفتح ليش لوري nǹkan tí ó gbọ́dọ̀ wọn láti ọ̀dọ̀ alimamu dókòwò gbogbo àwọn àdìsí tí wọ́n gbà lọ́dọ̀ rẹ̀ ní ayọ̀kúrò wọ́n bá lè ṣe léyìí fún alimamu Bukhari rahimahullahu ta'ala bẹ́ẹ̀ ta ló kù so student of knowledge tó gbọ́rú eléyìí حديثه تكاروا عن كبايا فما تجي تقع محمد النصر المروزي لرى ما أصعب في الخراسان تجري توصل بلهم في الإيمان مخلوق أو أفا كان أفا سنة الخراسان ما بيقاك يعني ما مزاح ترى صار إذا تقول من ده في كل شيء غطي لوري رومين ولم يكن ibùn náà so ló fi jẹ́ pé ibùn mọ̀ndà ìgbà tó ń sọ àwọn kẹta ولو أن كلما أخطأ إمام في اجتهاده قطعا مغفورا له في أحد المسائل كنا عليه وبدعناه وحشرناه لما سلم معنا لابن ممدة ولابن نفسي ولا من هو أكبر منهما عند واشكي في مامو كان وشكي باشي مستيكي فرمشتي هذه نيدي أمو مسألة ولو دادا كنا عليك هذه دي دين سلمي وبدعناه هبدعناه وهجرناه لا ما سلم معنا لابن مندى ولا بالنصر نتكون مريبا نوت يبو ممدة نوت يبو النصر ولا من هو أكبر منه بلا كونجا نتشي بكي وتبقى عن يجي so èyí sọ fún wa nípa pé àwọn nǹkan wọ̀nyí kò ń ṣe nǹkan tuntun tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì ìmọ̀ra wọn ó jẹ́ kí àwọn examples wọ̀nyí kó pọ̀ kí kankan má jẹun láàrin ìṣẹ́jú kan ní ìṣẹ́jú kan gbogbo ayé nítorí ṣe gbogbo wáyé pé tẹ́lẹ̀ ni tẹ́lòmí èkú ni ó lè mọ́ mọ negative tí ń pa apá kan bí ọlọ́run kàn ní kó rí tíra rẹ̀ kankan nígbèsí ayé rẹ̀ ní tó ṣe pé bíá pẹ̀lú ìgbìyànjú gan-an ló fi dé lu rẹ̀ yóò máa ṣàdúrà fún àbá ẹni onímọ̀ pé àbá yẹn ni ó kó sáwọn kẹ̀kẹ́ àwọn tó wà ń lo àbá yẹn àwọn náà wọn pé yóò kó sí nǹkan àbí kò kó sí nǹkan ṣùgbọ́n eléyìí ò túmọ̀ sí wípé kò sí tẹ̀gbé nínú ẹ̀sìn torí pé tí o bá pípẹ́ dé ni àwọn afáfá ń sọ ìwọ̀n ní bá dá àwọn èèyàn ni bẹ́ẹ̀ ni àwọn tán jẹ́ àwọn tán jù wọn lọ tán síwájú wọn ní bá dá àwọn èèyàn ni gbogbo àwọn bíi amúrùbùn nùbẹ́ẹ̀jì wọ́n sì bí àpá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tán jẹ́ àwọn àpá ẹjẹ́ àwọn àfá nínú zohabi ni wọ́n àwọn àfá àbáta àwọn ìgbà kan tí wọ́n kó sí nǹkan sí kejì tẹ̀sí ní in tí ó máa ń túmọ̀ sí òun ni láti ṣe ní báyẹn sí pé kí ẹni yìí mò tẹ́lẹ̀ ní ìpè ẹni yìí láti lẹ́nu ó lè jẹ́ pé níbi mọ́sálà ẹ̀yọ̀ kan náà ni ṣùgbọ́n àwọn àfáǹgbà ni wọn rò pé kẹsì ìkọ́mọ́tò ìjà lè lórí lọ́tọ́ bàbá rẹ̀ ìgbà mí àfá mi lè má ṣe sùúrù dé lẹ́wọ̀n rẹ̀ wọ́n ti bọ́n ṣe ìkọ́mọ́tò ìjà torí àǹfààní àwọn èèyàn tí ó sọnù òun ló sábà máa ń kọ̀ǹsídà lọ́pọ̀lọpọ̀ gbà irú ọ̀rọ̀ tá a mú wá ti ọ̀rọ̀ jẹ́láwá lò àti sọmọdàbí júndùn rọ́bí ọ̀làwà ni tó lọ gba ọtí gẹ́gẹ́ bí jizia lọ́wọ́ àwọn alùpùpù sọ̀rọ̀ lọ́rọ̀ dọ̀lọ́wà nígbà tó gbọ́ ìlú ó bínú fáfọlọ́lá ìsámúra ìgbélé ti jáde lẹ́nu náà bẹ́ẹ̀ ni sámúra bùn júndù sàhàbí ìjọlí ṣùgbọ́n wọ́n rò wo ipò sámúra ó wo ìsọnù táwọn yẹn lè sọnù látara rẹ̀ ọ̀rọ̀ kíkọ́ ẹ̀ kọjá kó wa ló fẹ́ gba bíbíà lọ́wọ́ ẹni tó jẹ́ ìdájú ó ṣe fún tó wà gba bíbíà lọ́wọ́ rẹ̀ òun náà ni kọfí ibi tí mọ́rù wò ní ló fi sọ̀rọ̀ ṣùgbọ́n níbẹ̀ ni wọ́n ṣe kọ́ wọ́n ti lù ú jà lóye yìí nígbà tó jẹ́ pé àwọn àfa wọn a máa yára kọ̀ǹdẹ́ẹ̀mù yìí ìlànà lọ́ngbà mi ẹlòmíì ó lè ṣe sùúrù pa ẹni yìí lónìí ọ̀dọ́ wọn máa di ìgbà míì ó lè mọ́ ṣerú sùúrù tó ṣe lórí nǹkan tó ṣe lórí ẹlòmíì a máa ṣẹlẹ̀ láàrin àwọn àfa bẹ́ẹ̀ ni ṣẹ́ni tó wọ́n jẹ́ pọ́lì rèé lílu yóò tọ́ka bá àwọn nǹkan wọ̀nyí láti lè fi mọ bóòlù àṣẹ ń situation báyìí lò. ṣèlú ẹ̀yìn àràmọ́ ọ̀lá ọ̀tá ala nínú mẹ̀jìmọ́ olùfọ́tà wa. so wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan lórí eléyìí a ní ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ṣe bíbíà ṣe bíbíà náà ni. alimami ta'ala so wọ́n ní ìgbà kan sọ̀rọ̀ nípa tafsir ibn Atiyya wọ́n ní wa yìí. àti àwọn tó ṣe pé wọ́n jọ ìgbìmọ̀ àti ẹ̀sìrì wọn jọ títí ẹ̀yìn asbáwò lè súnmọ̀ sí wọ̀ljọ̀máà wọ aslam ilẹ̀ bídí àti ìtọ̀sírì ṣàmàṣàrì wọ́n ní ìtọ̀sírì ibùnà àfíyà ó jẹ́ nǹkan tó ṣe wípé ó wà fẹ́và níbi bídí àti ìtọ̀sírì lọ. بكنا قتل السنة tẹ̀lé súnà ní ولو ذكر كلام السلف الموجود في التفاصيل المأثورة عنهم على وجهه ولو ذكر وإن كانت مأثورة بعد كلام السلف الموجود في التفاصيل المأثورة عنهم على وجه لكان أحسن وأجمل كان يقول دارك ọ̀rọ̀ àwọn sálàf tó ń bẹ nínú tẹ̀síìlì wọn tí wọ́n gbà wá látọ̀dọ̀ wọn àti àwọn tẹ̀síìlì tí wọ́n tú. aláwọ̀tì yìí lórí bí ó ṣe yẹ kó wá àti bó ṣe wá gangan la káàna àṣánà wa àjùmọ̀lẹ̀ eléyìí ò bá dáa jù. sọ́jú sọ̀rọ̀ nípa tẹ̀síìlì ibùn àpéyà ìkọ̀mpáǹdì tó sí tẹ̀síìlì àwọn àmì náà tẹ̀síìlì tó kù. fa inna kẹfìran ما ينقل من تفسير محمد بن جرير الطبري فطلعت بعضهم أنكو عن كلات وأطلاتي من تفسير محمد بن جرير الطبري وهو من أجل التفاصيل وأظنها قدرا لا روى التفسير في سورة من تفسير آه، محمد بن جرير الطبري سورة في مي ثم إنه يدع ما نقله ابن جرير عن السلف لا يحكي بخالد ابن جرير قد على ذلك خلق منه ونشكي ومن ذكره ويذكر ما يجمع أنه قول المحققين إذا لو تعب صنطة ابن جرير ثم تدعى وصلت إيتون في لكي قول المحققين يوار فوت وإنما يعني به طائفة من أهل الكلام هذا كلام محققون هذا كلام هو الذين قرروا أصولهم بطرق يجوك ما قررت به المعتزلة أصولهم àwọn tó ṣe pé òṣùlù wọn ní nínú mẹ́tọ́dì tí àwọn mọ̀tẹ́dílà tán fi ṣe tẹ̀kẹ̀rí òṣùlù tuntun wọn lòun náà lò yà ìkánu aqrab ila súnà ló ti ẹ̀jẹ̀ pé wọ́n súnmọ́ súnà nínú mọ̀tẹ́dílà ju àwọn mọ̀tẹ́dílà lọ. لكن ينبغي أن يؤطى كل بحق حقا ويؤرف أن هذا من جملة التفسير للمذهب سؤال إليه له ماي الكتاب سيواد بكون وفي الجملة سمري لي من عدل عن مذاهب الصحابة التواف لجول كل مذاهب الصحابة والتابعين حتى والتابعين وتفسيرهم وفي تفسير او الصحابة والتابعون له إلى ما يخالف ذلك هو لمن كتبت في تفسير او الصحابة والتابعون كان مخشيا في ذلك لأن به الشيخ له بل مبتدعا ومبتدعا وإن كان مجتهدا مغفورا له خطأه ولجا مجتهد مغفورا له خطأه tí ọlọ́run ọkọ̀ ó ṣàforíjì mistake rẹ̀ fún ṣùgbọ́n dalmo tẹ́lẹ̀ ní dídí àná so tó bá wà yìí ibùn tó mọ̀ rahman allah ta'ala ó ní mọ̀ àgàlà an mazá ìsọ̀hábà wọ́tá àdúrí ní wọ́tá sùúrì ẹn tó bá gbóni kúrò ibi mazá àbí àwọn sọ̀hábà wọ́tá àbí àtàwọn tàbí wọ́tá sùúrì yìí ó ní tẹ̀síìrì wọn ò sún bẹ́ẹ̀ ìlàmá yìí kọ́ àlìfáàlì ní takò tẹ̀síìrì àwọn sọ̀hábà àwọn tàbíhùn òun ló wá ń kó wá káàna mú kí á ń fi dàlí ẹni yẹn ni àní sọ pé ní ìsọba ó ṣe ní sèkì dálmú tẹ́jú àn onídìdí àná ṣùgbọ́n wà èyí káàna mú ṣẹ́hìdán mọ́fúrán lọ́wọ́ kápá òwò ó lè jẹ́ mú ṣẹ́hìdì ó ṣe ní pé kápá òwò ẹ̀yìn ọlọ́wọ́ tó ṣàforíjì ẹ̀kọ́ so wọ́n fi hàn ní mọ̀tẹ́lẹ̀ òtúmọ̀ sí sọ pé yóò rà sínú náà ṣùgbọ́n ìpè ní bíbí àìwọ́n ṣe nígbà rẹ̀ sí pé kí ni alátàádá léèyàn ni ó lè jẹ́ lórí mọ́sálà ẹ̀yọ̀ kan ó lè jẹ́ lórí mọ́sálà méjì ó lè jẹ́ mẹ́ta ó lè pọ̀ bí bíbí èèyàn ṣe ń pọ̀ sí bẹ́ẹ̀ náà ni ìtorí bíbí rẹ̀ ṣe ń nípa sí tó lè jẹ́ torí mọ́sálà ẹ̀yọ̀ kan bí ẹni yẹn ni ó khalafa usul àwọn onísúnnà àbí ó khalafa aslan min usul ahli sunnah ewu ó fi tẹ̀lé mọ̀ pẹ̀lú ó lè pàṣẹ ibi àwọn nǹkan tó kù nù ó lè pàṣẹ ibi àwọn nǹkan tó kù so ló fi jẹ́ wípé ìgbà míì èèyàn kan lè ṣe ìṣèhádù ńgbà míì náà ó ṣe pé ìṣèhádù tó ṣe yìí wọn nítorí ó ṣe ìṣèhádù kan wọ́n tó pẹ̀lú yìí ọlọ́run lè ṣàforíjì fún ó dẹ̀ má ṣe àforíjì tó fún ọlọ́run ó jẹ́ ń yà ó ní الإمام ابن أبي زيد القيروان رحمه الله تعالى من كرة والجامع wọ́n ti sọ pé ẹni tí bíbíà rẹ̀ ìṣèhádùn èyí tó bá gbé e lọ síbi òsùnmù bíbíà oníròyìn ọ̀dọ́ ìlú àpèrè ní bíbíà náà ni wọ́n ti sọ pé kí ni lẹ́nà ìkàwáríjà ìṣèhádùn torí pé àwọn kàwáríjì ni àwọn náà ṣègbìyànjú wọ́n mú alukùránì wọ́n ta wọ́n dẹ̀ ṣègbìyànjú ń bẹ̀ tó fi di pé wọ́n ṣe gbogbo àwọn kẹta ń ṣe wọ́n lọ mí ọ̀dọ́rú wọ́n tẹ̀ ṣe kí wọ́n fún wọn ní excuse bí ta'wil bí wọ́n ṣe ta'wil ni. sọ̀rọ̀ tẹ̀bí àwọn èèyàn ní ìlàáfin lè wà ẹlòmíì ó lè excuse ẹ̀ tó ṣe pé yóò wo pé kí á tẹ̀lé bẹ́ẹ̀ gbìyànjú kan ẹlòmíì bẹ̀ ni ó lè má ṣe sùúrù tẹ̀lé yìí ṣe láti lè ṣe ìgbà rẹ̀ sí ilé àná. nítorí pé nǹkan yìí ni ọkùnrin tó wọ́n ni ẹni tó ń bàbá àwọn èèyàn nítorí pé ó kàn ń ṣe ìtàṣáhìí so láti lè sọ pé bóyá òun fẹ́ fi gbẹ̀san àbóhun fẹ́ ṣe é láti lè fi ṣe kí ara péyàn kan àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóyìn bẹ́ẹ̀ wọ́n affect ara ẹ̀ wájú ọlọ́run dànù fẹ́ gòkè ìṣáàdù ẹ̀ ní nǹkan tó ṣe tí wọ́n ní ìsọ́wọ́ ń bẹ̀ owó máa jú tí wọ́n ṣe rí pé kò ní ìsọ́wọ́ ń bẹ̀ ó lè tẹ̀kú kí ni yóò bẹ̀rẹ̀ tó ṣe fóun náà lẹ́sẹ̀ẹ́ látara pé kí ó àpá tó ìṣáàdù ẹ̀ ní ó àpá rẹ̀ lọ síbi kápá ni so òun fẹ́ fúnra ẹ̀yìn ó lè fẹ́ ní bíbí àlátàrẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn gbọ́dọ̀ máa fara balẹ̀ lórí àwọn nǹkan báyìí ṣùgbọ́n àwọn ènìyàn ìṣíwájú àárín wọn rẹ̀ kan ní bàbá ẹ̀yìn kẹ́kẹ́ ẹlẹ́ni má bàbá rẹ̀ àlùmọ́ Ahmad àmọ̀yà àwọn sábà dá táwọn ìlú bàbá rẹ̀ ṣàbábà bin Sawwar náà Mahmoud bàbá rẹ̀ níbi tí yakub bin shaiba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn òbí pé àwọn bàbá rẹ̀ àlìbìn jihad bọ́tù báyìí wà àlìbìn jihad alimam bukari gbà ní ìfẹ́ rẹ̀ àwọn orin lónìí bídíà alimam muslim gbà tó sọ̀rọ̀ ń pa àlìbìn jihad oníjẹ àníyàn kíkọ tó ló jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí ní nǹkan tí àwọn èèyàn rí láti mọ̀ yẹn but problem tó ń bẹ ni pé àwọn tí wọ́n tẹra wọn tọ́lọ́bọ̀ tilẹ̀ èlùú ẹlòmíì ta àkọsọ nìkan náà ní èkìtì kò mọ táwọn afáàmì ndị ìlú a particular individual sùdáfà ìsọ ni ọgbọrọ gba hàkù ìsọ wípé kí ní hàkù ní bí sinmi eléyìí náà lè sì bí sọ pé wá bí ó túmọ̀ sí irú àwọn kan báyìí ló mú ṣètò sẹ́yìn tèmi àfọmọ́ ọláwù tààlà fi kọ tíra wọn ti àmọ̀ sọ́rọ́ fún malam anil àyìnmọ́tì àbá láti lè sọ rízìn tí àfáà kan fi gbé gbági níbi kan tí kan fi gbé gbági níbi kan so ìyẹn jẹ́ apá kan bákan náà ṣe kìí sẹ́yìn tèmi àfọmọ́ ọláwù tààlà nínú majmul fatawa bákan náà wọ́n tún kìlọ̀ fún àwọn èèyàn wọ́n sọ wípé àwọn ní lára àwọn tó ṣe wípé ó mọ́ ń ṣọ́wọ́ èèyàn lára gan nípa ọ̀fí èèyàn kan sì sí jíjá ní ẹni tó bá bẹ̀ jòkó pẹ̀lú àwọn yóò mẹ́lẹ̀ ìdáadáa àwọn náà sọ̀rọ̀ tó gùn lọ tó ṣe pé torí àsìkò ní èyí lè máa ka gbogbo nǹkan tó sọ wọ́n ní hàdà ìyún gbọ́n máa ń ní dá ìlànà ó bó jẹ́ pé kí ni èmi ní wàmọ̀ já lásàní èmi dá ìmọ̀ ní gbogbo ọgbà wàmọ̀ já lásàní yà àlẹ́ mùbá nípa nínú ẹni tó bá jòkó pẹ̀lú mi yóò mélé dáadáa lára mi ni yóò mọ̀ lọ́dọ̀ mi ìpè a ní min àọ̀dọ̀ mi náà sì náà yán ẹ̀yìn sọ̀dà mọ̀ ayánú ilẹ̀ tẹ̀kìsì kí lára ẹni tó ṣe yí pé ó mọ̀ ń kọ̀ fáwọn èèyàn gan wípé kí kí wọ́n mọ́ pèèyàn ní káfíìrì wọ́n pẹ́ sík wọ́n mọ́ pèèyàn ní fásik wọ́n máa ṣíyá wọ́n mọ́ pèèyàn ní kí ẹlẹ́ṣẹ̀ ìlà ìlà olùmọ̀ àti tí wọ́n bá mọ̀ ànáwó ọ̀kọ́mọ̀t àlẹ́ ìjọ fúrú ìsàlìyà wípé nìyẹn ni evidence ti wà established lórí alẹ́ ti mọ̀ nǹkan lọ́fà evidence wípé ní tó lè takò kánà káfíìrì ẹni yóò jẹ kékeré yóò jẹ kékeré tààràtà nígbà míì wọ́n fà á fi kọlu ọkọ̀rọ̀ tó ṣe tẹ́lẹ̀ wà fúlẹ̀ tako á pè ní kò kí èèyàn wọ́n á fi yan ọkọ̀rọ̀ tá a pè ní kí mi wọ́n ìní ọkọ̀rìrù àná láàkọ̀ dáfàrà àbùkù ọ̀nà kàtọ̀ àhà ó lè ní fún ilẹ̀ tí ọlọ́wọ́n bá ó ṣàforíjì ní stéèkì jọ yìí fún mi. وذلك يعم الخطأ في المسائل الخبرية القولية والمسائل العملية ليس على رسول أكو خطأ تنشي تلورو أكيدا سينو أكي تنشي تلورو أحكام إباجو وما زال الصلاة أو شواجين ما يتنازعون في كثير من المسائل كأنه ممكن كو في مسائل تطبق ولم يشهد أحد منهم على أحد لا بكفر ولا بفسق ولا معصية so èèyàn kan ní owó pẹ́ni kejì ní kébèrè kò pẹ́ni kejì ní fọ́ọ̀sì kò pẹ́ni kejì ní áfì kàmá ankara ṣùrẹ́ ìkìrá وقال إن الله لا يعجب بلغ ذلك إبراهيم النخعي فقال إنما شري شاعر يجيب علمه كان عبد الله أعلم منه وكان يكره بل أجبته eléyìí ó ní ṣe pẹ̀lú bóun ni aya al-Qur'an bóun ni wọ́n ṣe kà sí ṣòro ìkọ́dí òun a máa kà ní àdìtì àti tọ́lọ́n ló ń ṣe wọ́n rà tàbílá bin Mas'ud a máa kà ní àdìtà ilẹ̀ Muhammad ṣe so Ibrahim Nakhai lára àwọn sídẹ́ǹtì sídẹ́ǹtì Abdullah bin Mas'ud ni a máa sọ wípé Ibn Mas'ud ni ó nímọ̀ ju ṣùrẹ́ ìkọ́bí lọ ṣùrẹ́ ìkọ́bí ìgbé ṣáàìrù akọ̀rin yíbòhù èlùmọ̀ ìmọ̀ rẹ̀ òun ni nǹkan tí ó ń jọ lójú náà tàbá kà lọ àárí ọ̀rọ̀ oníṣe pẹ̀lú Aisha rọ́jọ́lá ní àtàwọn sàbí ní lórí ọ̀rọ̀ yìí so ibùn tèmi àfọmọ́ ọlọ́wọ́ tàbá ti lè rìn pé ìtàrímọ̀ tèmi ní mùtẹ́lẹ̀ àbí ìtàrímọ̀ tèmi ní káfíìrì àbí ìtàrímọ̀ tèmi ní fáwọ́tìkì ohun tí èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ fún náà ni. bó o jẹ́ pé kéèyàn tó pé wọ́n pèèyàn tó kán kékeré wọ́n pèèyàn tó kán mú fẹ́ẹ́ wọ́n pèèyàn tó kán ní báfíìkì ìyẹn náà ìṣàkóso ọ̀rọ̀ ni torí pé gbogbo ẹ̀ náà ni ẹ̀sìn mú wá ni ara wọn tí ó jẹ fásitì tí ó pè ní fásitì ọlọ́wọ́ bá ní jẹ́ àkún fásitì ń bí mọ́lá yìí al ni so àmì àwọn olóṣèlú tó tẹ̀lé wọn bá subhanahu wa ta'ala nínú kí n láta àtẹ́rí rúkọ́tà fọ́ọ̀tún dára ìmánìkùn so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni so láti pé ẹmọ pìyàn ní káfíìrì ẹmọ pìyàn ní òkèlè ẹmọ pìyàn ní káfíìrì eléyìí sọkúsọ ọ̀rọ̀ ni ṣe ọ̀rọ̀ àwọn mújíà nìyẹn àwọn kò láàfin bójìyà àwọn náà máa sọ ní nǹkan bẹ́ẹ̀ at the same time ìparí ẹ̀sìn gbọ́dọ̀ múyàn kákárí kàfárá yẹn kákárí bàtà yẹn eléyìí náà ìṣe sí àwọn ọ̀hárí ìṣìdára àwọn onírú fún wa ṣùgbọ́n ìgbà míì ara wọn ìṣíwájú ìṣèkébí nǹkan ti kọ́ ẹ̀sìn wọn òun ni wọ́n fi sọ̀rọ̀ ìṣèhábì ni wọ́n á ṣe òṣìṣẹ́ lè jẹ́ máa dúró lórí ẹ̀ wọ́n lè jẹ́ kí ni wọ́n lè jẹ́ ápẹ́mù ní orí irú kan bẹ́ẹ̀ gan. ṣe ló jẹ́ pé ara wọn sàhábà ń gbà mí kí nǹkan bá kan sí ara rẹ̀ sọ dáàni ábẹ́rẹ́ kó ń pa abẹ́rẹ́ mọ́náfíkì òṣìṣẹ́ ọlọ́mọba jẹ́ ń gbé orí mọ́náfíkì kí bí ẹnìyẹn ṣe ṣe nǹkan. ọ̀nà sọ̀lá àtàwọn ẹlẹ́mìnì So, Al-Imam Ibn Qayyim rahimahullah ta'ala ní Zabi Ma'aj, wọ́n fi àwọn nǹkan láàrin ilẹ̀ dáadáa tó ṣe pé ìṣìṣẹ́ àbúgbà ní ìwà látọ̀dọ̀ àwọn èèyàn ni tó ṣe pé ọlọ́run bálẹ̀ lè ṣe àforíjì fún ẹni tó ṣe ṣe àbúrin ṣòro tó wá sí pé ó ṣe pẹ̀lú ìkìláàsì àti ìmọ̀. So, ọ̀gbọ́n rẹ̀ ṣe tiẹ̀ pẹ̀lú Jálù, ẹgbẹ́ ìsìn àti àìní ìkìláàsì ní ẹgbẹ́ ló jẹ́ ẹlẹ́ṣẹ̀. Ìdòbí pé من صلى الله عليه وسلم إن القضاة الثلاثة قاضي في الجنة يعني في النار إذا في حديث يا عمام أنت من دجو ديور ويسن أنت من دجو نتا نساون يعني ويجمع تانيو فيكون لطاي جنة ميجين لو إنا ولا كما تيكون لطاي جنة تكون عرف الحق وقضى به يتم مدودو كده في دجو يتم لونينا إنا عرف الحق وقضى بخلافه owó òdodo ṣùgbọ́n nǹkan ní lè fi dájọ́ torí ìfẹ́ inú ìfẹ́ tó ní síyàn kan àbí ìròyìn ayé kan tó ń wá àtẹ́lẹ́ ṣe pé kí ọ̀dọ̀ àǹtà àìmọ̀ kan lè fi dájọ́ ṣé eléyìí ó jẹ́ bí ìṣíwájú díẹ̀ ní olùkíṣù náà ká padà sí ọ̀rọ̀ ẹ̀gbí ìgbésẹ̀ láàrin àwọn ọ̀sán yóò àwọn ọmọdé àwọn ọmọdé àkìrà Ah, nísìn àwà ní nǹkan bí 1332 àwọn issues yìí ti ń lágbára láti nǹkan bí 1417 díẹ̀díẹ̀ ó lágbára díẹ̀díẹ̀ láti nǹkan bí 1417 so àwọn kan ẹ̀ tí ń ilẹ̀ díẹ̀díẹ̀ náà àwọn akéde ṣẹlẹ̀ lápèjúwe gbogbo alámọ̀ nǹkan pẹ̀lú state code state code àwọn àfáà ní kí adíìbù ṣáà ìlú ìpínkó kì í ṣe ilé ìtọ́jú àlù kì í ṣe àfẹ́sùn ṣùgbọ́n ó kọ àwọn nǹkan lóríṣiríṣi àdáàlá tó lè ṣìnà àríyá ó kọ fíjìdá alukur'an nípa tẹ̀síìrì ní tí ó àtẹ̀síìrì fani àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àtúrẹ̀ tí ó kọ tó ṣe pé ẹni yìí ni ó gba àwọn stages kọjá lára àwọn stages tí ó gbà kọjá ẹni tó jọ́ ní àwọn màsùlùmíà àwọn fímasùlù ojú ẹni wọn lára àwọn kéjì sígbà kọjá ojú ẹni àwọn ìkan àmì yìí so ní gbogbo àwọn kéjì sí ó láwọn nǹkan tó ń kọ torí pé ẹni tó jẹ́bi àjíyì àti ilé ẹgbẹ́ lọ yìí àbẹni tí ó mọ láì kó kọ nǹkan yóò kọ nǹkan kò wáyé pé nǹkan tí ó kàn yóò ṣe rọ́ọ̀tù fún tí òun ó kọ nǹkan sọ́ni yìí kọ nǹkan lóríṣiríṣi lára nǹkan tó kọ òun náà ni kí kápùkúrán tuntun gbà mí ká ṣe fáànù sáwọn sàhábà ìgbésẹ̀ òun bíbí pé òun ṣe ẹ̀sìn pẹ̀lú ohun tó ń ṣe yìí náà ẹni yìí ní àwọn àpá lásìkò rẹ̀ ní ìṣọ́rọ́ tó fún nínú àwọn Sheikh Mahmood Shakir ìṣọ́rọ́ tó fún àwọn ọ̀rọ̀ rẹ̀ yìí tó ṣe tó jẹ́ nǹkan tí ó lọ káàkiri ni àtà lára àwọn tó jẹ́ ìmọ̀n ìdíjẹ́ ìmọ̀n ìkẹlẹ̀ Muhammad al-Ghazali ó náà ṣe rọ́dùn pa nígbà tó wá sínú Jámánì ó ń sọ wípé lára àwọn primates ni wọ́n mú wá àwọn àti afọ́nìbùdó yìí ó kó wa nǹkan tí àjàzálẹ̀ fi kúrò nínú àlùkò ń fi kó lè gbé wọn padà bá wọn ṣẹ́ẹ̀tì rẹ̀ bí òbí ẹ̀ padà síbẹ̀ mọ̀ ṣùgbọ́n wọn padà bá wọn parí ìjà tó ní láti yọ ọ̀rọ̀ yẹn kúrò nínú edition tó tẹ̀lé edition tí ó kọ́kọ́ tẹ̀lé ní tẹ̀lé fifty one or fifty two. أراك تكذب الله دائما نمشي كان الباني رحمه الله تعالى نرى وين في وشرات خصوص الكذب فبجلون بتفسير سورة الحديث سلوبة في ومصر يمكن تجد وحدة آه، الوجود إلي ما شرده إليك هي كي أطلق عيقان منه أدخل نصف فراسة تخذني àwọn ìbọn mi níbò ní yìí kan yìí sọ́jọ́ pé wọ́n bẹ̀ gbọ́ ti Sheikh Al-Albani rahimahullahu ta'ala kan wá àtẹ̀yìn lẹ́kṣọ̀ wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó àwọn kan lọ bẹ́ẹ̀. ó Sheikh Al-Albani rahimahullahu ta'ala àwọn bìlìbù pé ká ṣe pé rọ́ọ̀dù fún àwọn èèyàn ó gbogbo tó ń gbọ́n tó bá ṣe kátó wà dákẹ́ wọ́n ṣe rọ́pù kọ́tọ́ báwọn ṣe bù ní ibùgbé yẹ ká ṣe rọ́pù kọ́tọ́ ṣùgbọ́n pẹ̀lú ogun yẹn náà ní mo mọ̀ pé sẹ́kúùdù ní òun ṣe àǹfààní èló jẹ́ pé ìgbà tí ṣe fọ̀rọ̀ bí alákàlì sí ọ̀làwù tààlà wà jẹ́ àláwù muslim fatima ṣe fọ̀rọ̀ bí wọ́n kọ oríṣiríṣi kíra nípa ìròyìn sẹ́kó torí pé àwọn èèyàn dìde àwọn kan dìde ló ṣe pé ìròrí wọ́n ti ń ba nǹkan dé láwùjọ bí káṣíkẹ̀ jìráàtì bombing àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni so àwọn èèyàn ń lò ń lòkulò àwọn àfáì láti dìde ṣe pọ̀rọ̀ bí àwọn bí Sheikh Muhammad Amanu Jami àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti mọ̀ ṣe rọ́pì fún àwọn nǹkan yìí àwọn ọ̀rọ̀ tí wọ́n ṣe kàlàbánì rahimahullahu ta'ala máa ń sọ nípa tẹ̀sí ọ̀rọ̀ yẹn ò lè tóbi ní táwọn ṣe kọ̀rọ̀ mi máa ń sọ gẹ́gẹ́ kí àwọn míì nínú àwọn tí wọ́n jẹ́ sídẹ́ǹtì ṣe kàlàbánì rahimahullahu ta'ala bíi adnan arun lára àwọn sídẹ́ǹtì wọn tó ti pẹ́ òun ni ó ní kí wọ́n àwọn ìmọ̀ ìlú pé mẹ́tọ́dù ti ṣe kàlàbánì lò yẹn òun mẹ́tọ́dù ṣe pé ó ṣètò táwọn ọdẹ níta bá ó ṣe bombaz náà wọ́n ṣe tó ṣe kó kéré àwọn ṣe wọ́n ṣe rọ́ọ̀dù fún kápá ṣùgbọ́n ìlé márùn èèyàn nílé tó máa pọ̀ so ní débi lẹ́bùn pé kí ni kápá àwọn bàbá àwọn èèyàn àti lórí ọ̀rọ̀ ni kò kọ́mọ̀ pẹ̀lú ṣe bombaz rahimahullahu ta'ala ní ìsọgbọ́n wọn ṣe tẹ̀sí o káwọn èèyàn ṣe gbọ́ yìí ṣùgbọ́n àtìkọ́ bìlíìfù káṣínà sí àfún àwọn èèyàn ká pè wọ́n sí kiri náà ṣèkọ̀rọ̀ bí ṣàtúbọ̀ ọ̀lá ọ̀tá ẹ̀lá mubaraka fi ọmọ yìí àwọn náà máa ń gbìyànjú gan-an láti pe àkíyèsí àwọn èèyàn pátá jùlọ àwọn tó bá súnmọ́ wọn dáadáa tó bá rí i pé wọ́n kó sínú ìgbẹ́lẹ̀ ìwé ẹ̀rí kan ṣe fún abdulrahman abdulkhali tó ṣe pé ní ìtawìlà wọ́n ti ṣe sùúrù pẹ̀lú ẹ̀ ẹni pẹ̀lú tí wọ́n bá wá sí bí ájì àbí ìkẹ́kọ̀ọ́ tó wá sí kínní wọn ní ìwà tẹ̀sán ó máa promise wọn pé pé òun á ṣe gẹ́gẹ́ bí sẹ́kọ̀rọ̀ bí àfihàn ọ̀làwọ̀ tààlà bí wọ́n ṣe ṣe láláyé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn kan kò ní change ẹ̀ náà sọ́gbà kan wá rí pé kínní ni àwọn tó bí ẹ̀rọ ayé tí wọ́n ní láti lọ sọ pé kínní àwọn ó ṣe rọ́pù fún nǹkan yìí tó bá change ẹ̀ ni ṣùgbọ́n káwọn tó ṣe kínní àwọn arí táwọn gba ìyọ̀ǹda àwọn apá ńlá méjì táwọn mọ̀ dáadáa nípa orí wọn ìṣègùn bá rùn fún ọlọ́run tààrà àti ìbọnadá àfààní òṣèpé nígbà kápùlà náà ṣe eléyìí àwọn báyìí ṣègùn bá rùn abẹ́ni ọrùn ṣèrọ́bì fún oníṣègùn orí ẹkùn ṣèrọ́bì fún Abdulrahman Abdulkhalik bíṣèkọ̀ bí ṣe wá ṣe yìí náà ló máa ń ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ìgbà bí mi lọ́dọ̀ rí pàpé sáwọn ni wọ́n ní ṣùgbọ́n bó ṣe rọ́dùn fún èèyàn kan àbí tó ti tán nìyẹn fa wàhálà nìyẹn wọ́n ti pàkíyèsí ó lè tọ́jú mẹ́fà ó lè mẹ́jọ àti ọjọ́ lọ so ó ṣe pé wọ́n máa rí pé yóò change ìyẹn ni wọ́n á jáde síta so ló pàdé jẹ́ pé gẹ́gẹ́ bá ṣe sára máa ṣe lálàyé ní ìka fourteen nineteen ní ìka fourteen nineteen Adnan Aror ó lọ sí fẹ́ǹsì tí àwọn ọmọ fẹ́ǹsì wọ́n pè kó wá ṣe dáwọ́ra kan níbẹ̀. so níbí báyìí ni lára ọ̀rọ̀ tó ti skọ́ọ̀tì ni tó ń bẹ láàrin àwọn àṣekọ̀bí. pé bó ṣe kọ̀ ní bínú síbi àgbọ̀nà rúurú bóun ṣe ń dìfẹ́ǹdì àwọn tẹ̀síkúùdì. in fact ní ìjókòó yẹn níbi dáwọ́ra àgbọ̀nà rúurú fi ilẹ̀ gbẹ́ni tí ó bá fáyà òun yóò fáyà ṣe kàlbáni yóò fáyà ṣe gbọ̀ngbáàzù rẹ̀ torí pé àwọn táwọn rí láwọn àpá táwọn mọ̀ pé wọ́n ṣe kiri pé ní bí ṣe kọ̀ọ̀fin bá ń jàre lórí àwọn tó wáyé rẹ̀ nílẹ̀ yìí ọdíò tó ṣe tó wà lórí íńtánẹ́ẹ̀tì tí alìgbàlù ká gbọ́ ni ní ìtẹ̀lé fourteen nineteen lẹ́yìn tá à ń sọ ìṣe àlàgbà ní bẹ́ẹ̀ ṣì ń bẹ láyé torí pé fourteen ni wọ́n kú so fourteen sorry fourteen twenty ni wọ́n ṣe ní dáwọ́dà tá sọ yìí so before ikú ṣe àlàgbà ní náà so dáwọ́rà yẹn wáyé ní nǹkan bíi muharram then sheikh albani àwọn kú ní nǹkan bíi jumada al-akhira so fourteen twenty ni wọ́n ṣe ó tètè ẹjẹ́ bíi mélòó kan tí wọ́n fi ṣe kí ni dáwọ́rà pàǹsọ̀ abúlé àrùn òfin ilẹ̀ ń bẹ̀ pé nǹkan tí sheikh albani ti wọ́n lọ́ àṣegun báńkì tí wọ́n délé lórí rẹ̀ náà nítorí ṣe yẹn nísìnyí ó ṣe kó kílèmù ní pípé nǹkan. ẹ bá lọ wo àwọn ọ̀rọ̀ ṣe kàlàgbá ní ìsìláàtì ní lọ́wọ́ lóòrù ta lísìn sí àárí pé wọ́n máa ń ṣe lọ́pù fún pé kó tí wọ́n máa ń fún ẹ sí ìsì wọ́n máa ń fún ẹ sí ìsì tí ẹ lómi ìbò lè gbà ṣùgbọ́n wọn wà ní dákẹ́ níbi pé kan ṣọ̀rọ̀ dùn kan ṣọ̀rọ̀ dùn. so tí wọ́n ló kọ́dọ̀ jẹ́ pé ṣe kàlàgbá ní rahman allah ta'ala wọ́n padà sọ pé ṣọ̀rọ̀ dùn ní wọ́n ní ṣídà ìgbà ṣe máa ń ṣe kí wọ́n ṣe máa ń ṣe correction fún àwọn èèyàn wọ́n ti sọ nígbà tí abdulhasan tó ń dìtì wọn ní thirteen fifteen ìyẹn náà òun àmì tuntun láti lè tọ̀wọ̀ ní ìpínlẹ̀ tó bá fẹ́ gbọ́ rẹ̀ ṣe nípa pé Sheikh Rabi' ìgbàna ti pè ní mẹ́tẹ̀ wọn ní hàmì ìwà al-jari wa ṣùgbọ́n the same audio that same audio náà náà ti sọ pé láwùjọ àtàlápọ̀ lẹ́kùn má lè farabalẹ̀ ìṣe pé wọ́n rọ̀ fáwọn èèyàn yálà fáàdà nínú tẹ̀sí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ní òun tàbí àǹfààní ara wọn. Sheikh Al-Albani rahimahullah ta'ala wọ́n níbi ìpè Sheikh níbi bá a ṣe ń kọ̀rẹ́kì àwọn ènìyàn eléyìí tá à ń sọ yìí ó wà ní ìsìláàbùrù lọ́wọ́ lóru ìṣe pé a lè wà sheikh jalil zainu ìgbà táwọn zọ́ọ̀sì ti sheikh al-albani wọ́n sọ̀rọ̀ àbíbi ọ̀rọ̀ sheikh rabi hafizahullah ta'ala sheikh al-albani tó ń bi the same thing ẹni pé nìkan ṣùgbọ́n har ó lọ láàrin uh, sheikh jalil zainu àti sheikh al-albani nípa ọ̀rọ̀ sheikh rabi ẹni pé ẹni ń béèrè pé ẹni ṣídà ní olówó àgbẹ̀ tíra àwọn owó ni wọ́n ní fi kúlí kùtù gbogbo tí ẹ̀ ń ṣídà wọn lọ. sórí pé nǹkan ṣe yẹn gbóná díẹ̀ eléyìí náà ló gbẹnu kí ta lè wù ta lè ní sùn sí dáadáa. لكننا ننصح أن يستعمل الرفق مع هؤلاء الناس الذين انحرفوا عن دعوة الحق لدعوة رجل لا علم عنده نحن قلنا للدكتور السيد قطب ليس بعالم بل ربما لا يحشر في طلبة العلم ككثير من الكتاب وبخاصة المصريين يعني يكتبون ويظنون أنهم ممن يحسنون صنعا آه هذا ربيع في الزيارة السابقة تكلمنا عن كتاب أضواء آه، السامية عن عقيدة الشيخ قطب فقلت لي إنه فيه شدة فأنا طالبتك بالدليل ووعدتني في مرة أخرى عند أبو أخونا أبو ثاني نعم. أيضا طالبتك بالدليل قلت لي لا يحضرني الآن فأنا أريد أن أرى الشدة في كتبي حتى أنصحه طيب وأنت ما قرأت كتبه؟ قرأت كتبه ولكن لم أجد الشدة سبحان الله نعم أعطينا البرهان على شدته في كتاب أضواء إسلامية على آخره. طيب. أنا كنت أظن أنك بحاجة إلى مثل هذا الشيء. يتثبت. التثبت لمن لم يدرس. أنا قرأت أما وأنت درست الكتاب من أوله إلى آخره ودرست كتبه الأخرى ما وجدت شيئا من الشدة؟ حينما كتبتم له التزكية وأنتم موافقون عليه ثم قسمتم المعارضين له إلى قسمين قسم عالم قسم ثم في الأخير قلتم هذا الثاني أيضا آه، يعني كلام قاسي جدا أكثر من مما قاله في تزكيته الثاني الذي هو مثلا عن هوى أو عن كذا فقلتم هذا يجب أن يخصم ويجب أن كذا وكذا وكذا نعم. فوجدت هذا فيه شدة أكثر شدة من من؟ منك حينما كتبت له في الخطاب كتبت الشيخ ربيع نعم. أنك تشكره على نشاطه علمي وكذا طيب. وكذا وتنصحه وتقول المخالفون له قسمان قسم كذا وقسم كذا نعم. والثاني هذا يجب أن إيش يقسم ويجب أن يبعد وتتكلم كلاما قاسيا في القسم الثاني الذي طيب. أنت الآن تتبنى رأي الدكتور أو أسلوب الدكتور أنا ما أتبنى بس أريد أن أرى عفوا عفوا أنت الآن يعني كما يقولون عندنا في الشام نصف الكلام ما عليه جواب فهل فهمت ماذا أعني بقولي أنت الآن لا تصبر عليه طيب. أنت الآن تتبنى أسلوب الدكتور الربيع لا تبنى أنا أقول ما يا الله يهديك نعم اصبر علي أي طيب. أعني حينما تقول انه انه لا شدة في اسلوبه اذا انت تتبنى من اسلوب طيب كيف تقول لا؟ معنى انه يعني انا في الشدة عنه اريد ان ارى الشدة اين هي؟ ما في فائدة من اعادة الكلام الا طيب. اذا لم يفهم بعضنا بعضا طيب انا فهمت الان منك نعم. لكن أنا أقول بناء آه، على ما سمعت منك أنك تتبنى أسلوب الدكتور في رده على سيد القطب وعلى الأخوة المسلمين وعلى كل المنحرفين على السنة صحيح هذا الذي تقول طيب الآن هل يصح أن نقول عن إنسان إنه قال هذا عن هوى ونحن ما شققنا عن قلبه هذا أولا ألا يكفينا في أسلوب الدعوة أن نقول أن هذا خطأ أو هذا ضلال وبلاش نتعمق إلى مثل القلوب وأن نقول إنه قال ذلك عن هوى وبخاصة بعد أن انتقل إلى رفيق الأعلى إلى رحمة الله وفضله أسألك أنا الآن هل هذا من أسلوب الدعوة اللينة التي مهدنا لها آنفا ببعض الآيات والأحاديث هو يقول عن هوى فالتبسوا منها هكذا انا قلت ان ربيع قال عن هواه انا اريد الشدة في كتاب ربيع والكتاب موجود عندك ووعدتني به انت ماذا نسبت الي؟ شيء قلت انه هذا الشيء يجب ان يؤخر ما هو؟ هذا كلامك انت حينما فهمت بكلامي نعم ايوه كلامي انه ندى اتهام الناس بالهوى لا انت كنت تقول هل من يخالف الشيخ ربيع منهم من يخالفه عن هوى ومنهم من يخالفه كذا وهذا يجب أن يفعل في كذا وكذا يفعل في ماذا؟ في هذا الشخص الذي يقول هذا الكلام آه، نحن يجب أن لا نتجادل على الهوى يجب أن نحضر النصوص وين هذا الكلام؟ من كلام الشيخ ربيع في نعم. وين حتى نطالوا يا أخي في وين التزكية التي كتبها الشيخ للشيخ ربيع في ورقة أعطينا كتب لسيد الربيع في ورقة كانت خارجين خارج عن الكتاب ثم ماذا وراء هذا يا أستاذ؟ يعني هو رجل إن شاء الله نحسبه على خير فالناس يقول خلص الشيخ ناصر يقول هذا أسلوبه غير صار عنده شدة فنحن نريد نرى الشدة أين هي كتاب أضواء كل كتبي أضواء إسلامية على عقيدة وفي كل كتب الشدة موجودة عندكم أضواء إسلامية؟ أيوة محمد رسول الله في ملاحظة في هذه النقطة في ورقة يا كتب الشيخ الآن هنا يقول فهذا يبين إصرار سيد قطب على الطعن في أصحاب رسول الله وإصراره على الإشراكية الغالية التي قررها في هذا الكتاب وإصراره على غم المجتمعات الإسلامية كلها لأنها مجتمعات جاهلية أي كافرة هذا مش أي كافرة ما قال الجاهلية ما قال يا أخي لا تكرر الكلام الله يرضى عليك خلينا في نقطة اللحظة التي نحن نتباحث فيها نعم. آه، أنت تعرف أنه في الحديث صحيح إن فيك الجاهلية هل هذا معناه أنه هو كافر؟ نعم. طيب فإذا السيد قطب وصف مجتمعه بأنه مجتمع جاهلي مجتمعه مجتمع جاهلي من أين لنا أن نفسر وأن ننسب إليه أنه يكفر هذا المجتمع حينما قال هؤلاء المؤذنون لا إله إلا الله نحن هنا نحن هنا الآن لا تجيب لي من برا يا أخي نحن نناقش العبارة التي بيننا ولكل عبارة آه، ملاحظتنا فيها ونقاشا فيها إلى آخره أنا أقول الآن المجتمع جاهلي يقال أي كافر نحن نقول أي كافر هل هذا دين؟ بالنسبة للكلمة ليس صحيحة بس بالنسبة لما سبق يا أخي الله يرضى يعني نحن نقول كل كلمة وكل عبارة هو متشدد فيها أنت نفيت آنفا أن يكون في كتابات شدة وأنك ما رأيت فيها شيئا من الشدة هذا شيء من الشدة وحسبك كرامك الآن وهذا من فضلك ولذلك نحن لا نريد أن نتعصب لأشخاص ولا على أشخاص يعني لا نريد أن نتعصب لزيد ولا على زيد لا نريد أن نتعصب لأخونا الربيع لأنه الحق معه ولا نريد أن نتعصب على سيد قطب لأنه البطل والخطأ معه نريد أن نكون بين ذلك ساجد وقارئ أنا لو كنت متفرغا من أجل الربيع فقط بضيع وقتي لحتى أعطي إشارة أنه هاي فيها شدة أنت بتحرك رأسك لكن كأني أنا سالد حيطان هناك So, olùdẹ́bì náà sọ fún àwọn èèyàn ọmọ sọ pé alábí pé ó kéjì kúrò ní mọ́nájú ṣé kàlàgbá ní lẹ́yìn ikú ṣé kàlàgbá ní èmi lè ní ọgbà aláfi padà sí mọ́náàdì Sheikh Al-Albani ìjọ tó tí èyí kúrò ní albani ó kúrò ní mọ́náàdì Sheikh Rabi kí lọ́fà àtàlùsọ tó kúrò mọ́náàdì Sheikh Rabi eléyìí náà evidence so màá fẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ yìí يسأل سائل ما يقول نريد منك يا شيخ كلمة في الشيخ ربيع وما رأيك في من يقول هو شديد في الأسلوب أما الشيخ ربيع فتكفينا فيه كلمة شيخنا الإمام محمد ناصر الدين الألباني حفظه الله وهو الذي إذا تكلم في أحد جرحا أسقطه وإذا تكلم فيه تعديلا كان ذلك له إن شاء الله رفعا في الدنيا وسببا للخير في الآخرة إن حسنت النوايا وصدقت الطوايا فقد قال فيه شيخنا حفظه الله بأنه من الناس الذين لم يلحظ عليهم خطأ في منهاجهم وأنه من الناس الذين رفع الله بهم راية الجرح والتعديل في العصر الحاضر الحديث فهذه شهادة أكرم بها وأنعم تدلل على قدره وقيمته ومن عرف الشيخ ربيعا حفظه الله عن قرب وكثب عرف مقدار لينه وعرف مقدار إثباته وعرف مقدار ردته وعرف مقدار حبه للسنة وتعظيمه لأهلها وحملتها ودعاتها وأما ما يدعى من شدة فإن هذه الشدة منهج يسلكه السالك على وفق قاعدة آخر الدواء الكي ولقد كان شيخ الإسلام ابن تيمية رحمه الله يقول من جاءني مستفيدا أعنته ومن جاءني متعنتا نقضته والرسول عليه الصلاة والسلام يقول من رأيتموه يتعزى بعزاء الجاهلية فأعطوه به لأبيه ولا تكنوا ما أشد هذا القول لكن يستحقه من قيل فيه ويستحقه من فعل فعله فكيف بهؤلاء الذين فخموا أوامر شيوخهم على حكم الله وحكم رسوله عليه الصلاة والسلام مما جعل العلماء الذين في نفوسهم الغيرة على الحق وأهله يردون عليهم ويكشفون سترهم ويمسكون حالهم نشرا للحق ونصرا لأهله وردا لكل ما يخالفه في قليل أو في كثير وما مثلي يسأل عن الشيخ ربيع بعلمه وأمانته وخلقه وإخلاصه وصدقه ولا أزكيه على الله وأسأل الله عز وجل أن يدرأ عنا وعنكم وعنه الفتن والمحن ما ظهر منها وما بطن نعم تبابور فاقوي هل أن أني أي من شكو شكرا إذن تسنجي وين سو يريكي ọba sọ̀rọ̀ sí ẹ̀yìn yẹn ló wà lẹ́ẹ̀ inṣàlá ìlàjò pé kí ní kẹ̀kẹ́ nǹkan mọ́ra wọn ni. so bá wúwo ọ̀rọ̀ tí alábí sọ̀hárì tí wọ́n jọ ń rìn papọ̀ olùṣe fọ̀rọ̀ ló jẹ́ pé alábí gangan fúnra ẹ̀ ní ó ká aláfa ṣe kàlàǹbáni nípa ọ̀rọ̀ àwọn sábàlù hawani nípa ọ̀rọ̀ àwọn salmanu auda ó ká aláfa ṣe kàlàǹbáni ṣe kàlàǹbáni wọ́n máa ń rọ̀ fáwọn sábàlù hawani wọ́n rọ̀ fáwọn salmanu auda tí lẹ́bùn kan máa ń dùn tẹ́ndì wọn gan gbogbo alẹ́ ìwọ̀n ti sọ́dọ̀ ó dẹ̀ ní òní tàbí nísinsìnyí ohun tí nígbà tó tó sílẹ̀ sí ṣékèlè Albani tí tí àìsàwọ̀rọ̀ àwa ní kọtíà rẹ̀ tí ó ń pè ní zọ́yìnrọ̀ tó gbèrjà ìfíkiri Islam so tó ṣe rọ́ọ̀mù ṣékèlè Albani tó gbèrjà so alábìlú wọn lọ bèèrè lọ ṣékèlè Albani pé kí ni ráàyè nípa sáfàrù báyìí sí ó ní ṣékèlè Albani sọ wípé ìgbà kíra tó kọ yìí kí lè fẹ́ sọ ń parọ́ wọn ní ààbà kìtàbùn ráyà tó fi sùn kíra burúkú gbá lòun kíra ó kílẹ̀ páwọn ọmọ ìyá wa ní Saudi wọ́n mọ̀ ń pa àwọn ẹni wọ̀nyí jù wá lọ. ilé ń bẹnu kò síláàbù gbọdọ̀ wọ̀n náà èdè pé a lè gbọ́. mo kàn ń ṣe kínní ní pépè pé nítorí pé àsìkò ó lè má tó ẹnu rọ̀ ó lè pọ̀ díẹ̀. so ṣùgbọ́n nǹkan tí a lè gbọ́ ní kò síláàbù gbọdọ̀ wọ̀n náà ìgbà nǹkan tí mo sọ yìí tó ṣíkàlà ìbáni ọmọ ọlọ́run tààlà ṣùgbọ́n padà chẹ́ǹjì mú kí ìfòlórí àwọn sáfàrà wa ní ṣọlọ́pù padà sọ pé àwọn ẹni wọ̀nyí tá a bá ní káwọ́ wọn wọn nígbà tí ọ̀rọ̀ sún sí tí àwọn tẹ̀lé kọ́kọ́ jáde àwọn ní sùfí àṣíríyà ni wọn ṣùgbọ́n táwọn sáfàrà wa ní ìtàwọn lè pè wọn ní kàrìjì yẹtún àṣíríyà wọn làwọn sọ pé kàwárí jì wọn ní gbogbo ọ̀nà o ṣùgbọ́n níbi ìfẹ́ tí wọ́n ń dáná náà háùlà rẹ̀ òun náà ní ọ̀rọ̀ fi ìtúwò tárìkù sọlá mọ́ àwọn nǹkan tó jẹ́ àwọn àwọn àmàlíyà tí ẹlòmíín wọn tán ṣe so eléyìí àwùjọ rẹ̀ ṣe kàlàgbáni rahmanullahi ta'ala nínú sísílá tó bá rí fa ṣe kàlàgbáni rahmanullahi ta'ala so pẹ̀lú pé sábàbà hawa bí ṣiṣẹ́ rọ́mù wọn bìbìjà wọ́n ṣiṣẹ́ nǹkan tó ṣe pé wọ́n rọ̀ fún wọ́n fi sáìsì ẹ̀ fún nǹkan tó ń lé àwọn mọ́ ṣùgbọ́n wọ́n sì lè gbólóhùn bá sọ wípé ó rọ̀ díẹ̀ fún sábàrù àwárí wọ́n sì pè é ní ọmọ ìyá wa tó ń pé kí ó lo ọ̀rọ̀ tí ó le fún ẹ̀yìn so tàbá wo lápèjúwe. Uh, في 1414 so Sheikh Al-Albani rahimahullah ta'ala nínú Da'ifa volume 13 that's in uh, Al-Qism Al-Thani uh, page uh, 1046 so Sheikh Al-Albani rahimahullah ta'ala وصو وني صحاح هي رسالته التي نشرها في هذه السنة ترد على الأخ الفاضل فضل حوالي so that is or uh, clerk or uh, فقف ونان صندل then يوري تي فضل حوالي جرد فوريني so شيخ الألبان رحمه الله تعالى لين ذا تشي رمي الإرجاء so شيخ الألباني وني يعني رابعا قول الأستاذ الفاضل فضل الحواني في كتاب ظاهرة الإرجاع في الفقه الإسلامي وصو مجلد في أجه والتعليق على هذا الحديث بأنه صدر بقوله وصو بن يلون سو ظاهرة الإرجاع آه، شيخ الألباني رحمه الله تعالى ونشأ المثيرة لكن المثيرة قلنا يتفايا شيخ الألباني رحمه الله تعالى مواني وقد بدا لي من مطالعة الكتاب المذكور أنه ذو فائدة كبيرة جدا في رد على علماء الكلام الذين يخالفون على الحديث في قوله الإيمان يزيد وينقص وأن الأعمال الصالحة من الإيمان وني أقسم بين ذات مكاتبين في داركوي ìgbésí ayé ní àǹfààní tó pọ̀ àǹfààní tó tóbi tó fi rọ́dì ala ulama al-kalam láti lè fi ṣe rọ́dù fún àwọn ulama al-kalam alladhina yukhalifuna al-hadith àwọn tó ń takò àwọn al-hadith fi qawlihim níbi gbólóhùn àwọn al-hadith pé al-iman yazid wa yanqus wípé iman ó ń ṣe kí ni yazid ó ń lékún wa yanqus rẹ̀ máa ń lékún wa anna al-a'mala salihata min al-iman àti pé àwọn iṣẹ́ olóore lára iman yìí máa gúlúwì rọ́ọ̀hìrì ti bá rí ìbára sí wọ́n ní àṣejù tó hàn oúnjẹ níbi àwọn ìbára sọ́bọ̀rọ̀ wá ní nínú hatta layukhari ilayya annahu yẹni ìlà mazhabi khawarij ilẹ̀bù pé ìgbà míì ó máa ń hàn sí ni ó ń mi rò pé ẹni ti ti mọ́jà àbàwọn khawarij ma annahu yaruddu alayhi ògbójẹ́ kékeré ó ṣe ọ́ tó fáwọn khawarij وغمزني بالإرجاع قل لي الإرجاع أكثر من مرة جوه كالو من تراهن تارة تصريحا عندني يولى عمله وأخرى تلويحا عند عندني يكن ورطقتي مع إظهار الاحترام والتبجيل pẹ̀lú wọlé lẹ́nu òun náà ń fi hàn fún ṣàpálẹ̀ ní يتصير كثيرا مما ولا في تماشي ولا أقول الأتباع يستطيع أن فولوال وهو, وهو يعلم أنني أنصر مذهب أهل الحديث فالأمة ويتلي أمانا بول إلى نوال الحديث متذرعا بأنني لا أكفر تارك الصلاة كفلا lẹ́ni tó ń sáfá bẹ wípé ìgbà tó bá rí kù sọ̀lá ẹni tí ò kí ní kékeré ní kásálá wọ́n ti pé ní ti òrùdú ni o máa lámìyàdúlà àlàáńnà tárkàwù àni àfihàn tí wọ́n yẹ fẹ̀rọ̀jì lópin ìgbà tí kò bá sí nǹkan tó ń tọ́ka lórí pé kí ni yìí kò kí látara pé níbi pé ìwọ̀n kì í ṣe ọ̀rọ̀ yẹn ìwọ́jú fẹ́rọ̀ tàbí ẹni tó ń tako alẹ́bí ikọ́ àdúrà láti bí ẹni tí wọ́n bá sọ fún pé ilẹ̀ tó sọ ní tó bá kírun wọ́n ilẹ̀ ọ̀tà gan tó bá ti kírun àápẹ́ àápẹ́ so fọyà àbá fọyọ́kùtà yóò kọ̀ fi ìwà pa káàbà káfíìrì mùtàtì èèyàn tí wọ́n ní tó bá kírun àápẹ́ ó lẹ̀ ní ká pa àwọn wá pa ìròyìn ẹ̀bẹ̀ káfíìrì mùtàtì nù. كما كنت نقلت في رسالة حكم ثالث الصلاة عن ابن القيم وشيخ ابن تيمية وعلى مثله حمل ابن تيمية الآثار التي استفادت عن الصحابة سوء صبوا بيديبة صواني آه آه وما هذا قلوا بيدينا رمان المؤلف المذكور أفاق قادر ركوهين قالوا لكو ترى يوشي في الإرجاء ó pè mí ní mo jí sáàmà àwùlọ́ bọ́lá ń ṣe kó bá ń ṣàkórí yìí fún wàhádánà lọ́hùn wọ ìyáhùn nígbà tó lè kọ̀ọ̀tù yìí nínú hak kọ́lọ̀ ọba kó fi èmi àtòun mọ̀nà lọ síbi nǹkan tó ṣe wípé ẹni òkú lé lórí nínú òdodo ìnáwó yá bí mà ń jẹ ṣáú ìlàkọ́rọ́ tí mo sọ fún ọlọ́run ọba lọba tí ìsinmi mọ̀nà àmọ́ ìsẹ̀ni tó bá ń bẹ ní èròǹgbà láti mọ̀nà lọ síbi ọ̀nà tó tọ́ ẹwọ gbólóhùn tí ṣètò àgbà ń lò fún ẹni tó kàn wọn ní múlùjì ẹni tó kàn wọn ní múlùjì wọn pe ní alákùn kọ́ọ̀bì ìlú ta kóòtù lẹ́ẹ̀kan ó ń ṣe rọ́ọ̀tù fún sakọ́ọ̀bì wọn pe ní alákùn kọ́ọ̀bì eléyìí náà wọn tún pe ní gíní wọn pe ní alákùn kọ́ọ̀bì. ìgbà kákọ̀ǹtì eléyìí pẹ̀lú rọ́ọ̀dù alábí gẹ́gẹ́ yorùbá àwọn àlè ó láwọn tẹ́lẹ̀ àkànbí ìgbà yìí tí alábí nìkan fi ṣe rọ́ọ̀dù fún sakọ́ọ̀bì àwọn àlè àárí ṣígbà yẹn gan-an tóun náà lò lórí sọ́fọ́rọ̀ àwọn alímù òdùn ṣéka ìbánigun olórú ẹ̀ ṣéka ìbánigun ológun olórí ẹ̀ wọ́n ní ọmọdé alùmùnà kọṣá ti ìwà àṣẹrùn jíjẹ ọ̀nà àti ṣe mùnàkọ́ṣà pẹ̀lú ẹ̀yìn obìnrin ti bá ṣe mùnàkọ́ṣà pẹ̀lú nǹkan tí ó fẹ̀ gan ni fi máa nábà kọ́là hùhù àmì sọ̀rọ̀ àbíwọ̀ sí في تأويل الأحاديث والنصوص والتي إياها إلى ما يتفق مع ما ذهب إليه مع محاولة التشكيك في صحة الحديث المتفق على صحته شعر أن تأويله إياه غير مقنع كما فعل في حديث الجهنميين so dé ìparí ibi tí عمري من آه إيش 949 في 939 مجلد من المجلد الرابع عشر المجلد الرابع عشر القسم الثاني so eléyìí torí kí ìtura mọ́ pọ́n wájú mi so ni mo fi uh, ṣe kìnnì screenshot yẹn yìí so that because uh, uh, nǹkan tí mo fi send sí àwọn èèyàn kan òun láti sọ fún ọ pé no nọ́nà àjù ṣe kàlàlùbá ní ó yàtọ̀ sí manhaj Sheikh Rabi nípa ọ̀rọ̀ kí ọ̀rọ̀ bóòlù àti ń bára ẹni tó jẹ́ kí nílò káwà factual àkádẹ́wà blunt àti tí yóò bá ka àwọn nǹkan yìí lókù ṣùgbọ́n tí yóò bá ka àwọn nǹkan yìí náà àárẹ̀ kakọ̀mpẹ́ òṣùlùbù yìí kakọ̀mpẹ́ mọ́ òṣùlùbù aláṣán aláhàlábì àríṣì gbà wà ń bẹ ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan wípé ó ti mọ́nà àti náà ni wọ́n jọ ń ṣí ẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú ṣé ọ̀rọ̀ mọ́nájì tá ń gbà lérò ní bó o la ṣe máa lè máa wọ̀nyàn sí kò ní kátà ń sọ. so àárín yìí tó ṣe kàlàbánu rahmanullah ta'ala ẹni tó kù wọn múrí jì wọn tún dárúkọ tíra yìí sùn lọ́yìn láti ìjìyà wọn dárúkọ tíra yìí ní ibẹ̀ tíra tá a rẹ̀ ń sọ yìí ní ìyẹn lọ́yìn láti ìjìyà yìí tó ṣe kàlàbánu kò ṣe pé láì gbà kan kú lẹ́yìn gbà kan kú ni tíra yìí tíra tó ń bẹ nígbà tí wọ́n kọ́ tán nígbà tán ṣùgbọ́n láàyè táwọn náà ti wọ́n rí fún ara wọn wò ní tíra yìí so wọ́n bẹ̀ kọ́mẹ́ǹtì lórí ẹ̀ pẹ̀lú nǹkan tá a mú wá yìí so tọ́lá wo ń sìn irú tíra tí a ń sọ yìí kò ń ṣe tíra tó ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àbí tíra tó ṣe pé ṣe tàbí ṣe pé bí a mú ìgbà tí wọ́n kú wọ́n mẹ́ńṣọ̀nù eléyìí tí mo rẹ̀ so ìgbàlábọ̀rọ̀ bí ashar eléyìí so ìtọ́ jẹ́ eh, sálìkà ashar ni so onígbà tí wọ́n sọ akànkẹ́rẹ́ jáde nípa ọ̀rọ̀ sakọ́f ìdí mú yẹn wá òní pé fourteen fourteen òun ni wọ́n pe ìṣẹ̀lẹ̀ yẹn and that is ìrìn mùjálàdù sálìkà ashar ni mùjálàdù sálìkà ashar òun ni yẹn náà fourteen fourteen so bó wa ni mùjálàdù rọ́bì ashar ni. Abdullah Rabi Ashar, Alfikun Sani yau na makon. Sheikh Albani da kuni 1420 Jumada Al-Akhira. Tó túnmọ̀ sí pé nǹkan nǹkan tó súnmọ́ ìlú. So, ìgbà tábìlì Asan bí Sheikh Rabi àti ọ́fíìsì Sheikh Albani ní 1416 lára nǹkan tó sọ òun pé ṣígbà wà ní kí Sheikh Rabi. Ṣùgbọ́n yìí wọ́n gan-an nígbà wọn tó bá ń ta sí wọn ní ìkan náà wọn méjì ni. Sílẹ̀ àwọn egbò kí inú wà láì mọ̀kàn onífẹ̀ẹ́ ní tiẹ̀ ní àkọlọ̀ nǹkan yìí rẹ̀ tí wọ́n lọ́rọ̀ tó ṣe kí nílẹ̀ tó yìí wọ́n adẹ́kùn wọn ní hàmì wọn jẹ́rìí wọ́n táàkì ṣùgbọ́n táwọn ti léèbù ní ìsọ́ọ̀fù gbọ́dọ̀ fi ti wọn ní pé àṣepọ̀ bí ṣe ní ṣe dání ẹni wá lẹ̀ gbọ́ inú àwọn àṣìṣe kan tẹ̀lé ìjẹun ta sọ àárí wọ́n ṣe ń fẹ́ láti fi bẹ̀ náà ṣe ṣe kàlùbá ní ló kọ̀ rẹ̀ tì ní àwọn ọkọ̀ ọkọ̀ ìgbésẹ̀ ní sọ fọ́ọ̀mù ṣùgbọ́n ẹni bọ̀dù káyọ̀ nìkan tó bọ́ sọ wípé aládé nìyí ó kàgbá yí yára kúrò lọ́nà ju sheik alalbaari lẹ́yìn kú sheik alalbaari èmi á nírọ́ ká má lè mọ́ àwọn èèyàn ní líle tó ṣe yí pé kí ni wọ́n ní ká má ṣe rọ́dù wọ́n ṣe rọ́dù ṣùgbọ́n ìfàdébà dá àwọn èèyàn kẹ̀kọ́ mọ́ra wọn yìí sheik alalbaari kò kọ́mọ̀ pẹ̀lú wọn ìfàdébà dá àwọn èèyàn so kí ni yìí òun ló mú àlàálá ti padà ìgbà wo làlá ti padà ìgbà wo ni alhalabi ìgbà wo padà wọ́n padà lẹ́yìn ikú Sheikh Al-Albani àwọn kiri táwọn èèyàn ń gbé káàkiri pé Sheikh Al-Albani tó eh, pé tẹ̀sí pé tí wọ́n pẹ́ẹ́n ti dẹni yóò mọ̀ pé káńdì òṣùlù àti ìfowó tó ta ló fẹ́ jẹ ta ló mú kiri ẹ̀rọ rẹ̀ Sheikh Al-Albani ṣùgbọ́n kọ́pì tíra Sheikh Al-Albani wọ́n fẹ́ Sheikh Al-Albani so alábí òun náà ló mú indi Sheikh Al-Albani tán kọ sí ibi ẹ̀yìn tíra yẹn òun ló dé kólódò Sheikh Al-Albani tó pé wọ́n jọ ń papọ̀ ni ṣùgbà tí ọ̀rọ̀ mọ̀bọ̀ráwí àti ọ̀rọ̀ abúláfàn tó ṣẹlẹ̀ ìdíjẹ́ ti tún gàrí wọn kò ṣe kọ̀rọ̀ bí àwọn bílí wípé abúláfàn ní ó ti fẹ́ di mọ̀bọ̀ráwí ti fẹ́ di àdínánà ròrò àdínánà ròrò pa ní 1420 tó lọ sí ti ní france tó ti ń jù pẹ̀lú ṣébùrọ̀bí nípa ọ̀rọ̀ sẹ́kítì àti ẹgbẹ́ lọ ni ṣùgbọ́n ẹ̀ bá oṣù tó kọ̀ ayé ní ọ̀pọ̀lọpọ̀ apáhàn náà fọ́ọ̀tì fọ́ọ̀tì ẹ̀dẹ́ ibi kíkà ìgbà nínú ọjọ́ pé ẹ̀yẹ ah, káàdì náà ń ṣe ti bá nǹkan yìí ṣùgbọ́n tó pọ̀ nìyí wípé ní oṣù tí wọ́n fi lè wúdà wọn lórí wọ́n sì béèrè lọ ṣé kàlà ìgbà yìí wípé àdúrà náà rò ó kí lẹ́ẹ̀dí báwọn kan ń ní ṣe bí ìbálẹ̀ ní ṣe kíní mọ́ wọ́n gbà bá àìkẹ́ kọmọ́ra ṣé kàlà ìgbà yìí nínú kò ṣe mọ̀ tẹ́lẹ̀ ọmọ ìyá wa fálábì ìlà áàkìrì rọ́mà ní hayakina wọ́n ṣe sọ́yìn ìpẹ́tí àlè ah, gbọ́rù so wọn rí àdínánà rúurú wọn rí ní mùtẹ́dé wọn rí ní mùtẹ́dé ṣé kúrò nígbà tó mùtẹ́dé yìí àwọn ò ní mùtẹ́dé yìí àwọn àbáṣe ní dúró fún àdínánà rúurú àwọn ní àdára àwọn èèyàn tó kọ́ mọ́ gbọ́ sílẹ̀ lórí àwọn kọ̀wá ìdí ní ìgbé kalẹ̀ àwọn ṣe kàlbání gan tó kó ẹ̀kọ́ pẹ̀lú gbogbo ẹ̀ náà ṣe kàlbání òògùn mùtẹ́dé wọ́n rí ní ẹni tó ṣe ní tẹ́kì tí ẹ̀kọ́ bóòtù ṣíkà ìbáni ń gbọ́ta àwọn shabab kan bíbi ara wọn pẹ̀lú àwọn ìpínlẹ̀ yìí ló jẹ́ pé ní sọ́dọ̀ wà ní ara wọn tó ṣe ń pé ọ̀nà àwọn shabab tó ọ̀rọ̀ sábàá wà ní ìkẹ́ ìkẹ́mọ́lá wọn ni ṣíkà ìbáni ajágbọ́n ẹ̀ lórí inú wọn kó lórí pé ọ̀rọ̀ sábàá wà padà kílẹ̀ sáwọn náà ní ọ̀nà tí o fi kílẹ̀ sí wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ibi ṣe kọ̀rọ̀ bí akọwà pẹ̀lú wọn lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ṣíkà ìbáni gbọ́ ìláyé nìkan ṣe sábọ́n àwọn àlùyìn wọ́n ṣe rọ́pù pẹ̀lú fún ọkẹ́lẹ̀ ń di eléyìí kò ta sọ̀rọ̀ fẹ́ rápù já wọ́n rí wọ́n rí wọ́n ti là so kílẹ̀ rí eléyìí àwọn ní ìdáàbò ní ààrẹ tó ń fi sọ so ẹni yìí ni àwọn sọ pé kí ni kàrìjíyá tún áfíríyà àwọn sọ fún tàbí àwọn kàrà ní gbogbo ọ̀nà ó ṣùgbọ́n ìdílé nítorí ìsọ́ọ̀fù lè ti ẹ̀sọ̀ ṣùgbọ́n ká ń pọ̀ wọ́n fà lí láti rí àwọn nǹkan sọ́kọ́rọ̀ àwọn alẹ́ padà wá ṣe é ó dé nìsín lọ ọ̀rọ̀ bá ṣe tún àwọn náà bá bàbá rẹ̀ ní bí àwọn ṣẹ́kọ̀rọ̀ bí ní bàbá rẹ̀ ní ṣẹ́kọ̀rọ̀ bí nípìnlẹ̀ náà bàbá rẹ̀ ní àwọn tó ẹni tó lè mọ́ sọ́kọ̀rọ̀ àwọn alẹ́ gan oníṣẹ́ Muhammad al-Madkhali wọn rúdúdú wọn tó fi ṣe fún àwọn oúnjẹ lórí íńtánẹ́ẹ̀tì tàbí rúdúdú ṣẹ́kọ̀rọ̀ Muhammad tó sọ́kọ̀rọ̀ àwọn oúnjẹ lórí íńtánẹ́ẹ̀tì nígbà tí ìgbà tí muhammad ọgbọ́n àwọn ṣì wà níwọ̀n ní ìṣìdí assistant lecturer ìyá mẹ́sàn-án yẹ sọ́ọ̀rù dúdú ń bẹ́ lórí íńtánẹ́ẹ̀tì sheikh rọ̀bì gan sọ fún sheikh muhammad ọgbà ẹ̀ pé wọ́n wọ́n mọ̀ ìyá mi ní ìjẹ̀kùn ẹjọ́ palestine èdè kó ẹjọ́ discourse nǹkan kan wá kó lè bọ́n wọn náà padà wá ní ìtìmọ̀ òkú ẹni yìí òkú ẹni yìí. káàkó kan nígbà tí ìṣẹ̀lẹ̀ gọ́fìn kuwait tó ṣẹlẹ̀ tí sábàbà àwọn salman awda náà tó fi mọ́ra ìkọ́ni tó ṣe pé wọ́n lọ pẹ̀lú àwọn àpá àtúnṣe pé wọ́n ń tako institution of allied forces wọ́n lè ń ṣàjá àwọn shabab ìdíǹsì àwọn ayatollah bá ọlọ́mọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ìgbà yẹn ní ó ti kí ọ̀pọ̀lọpọ̀ àwọn àpá wọ́n ti kéwì ọwọ́ ọ̀nà ìdíǹsì wọn ni. àtàṣe kò tó ní ó ṣe pé nígbà táwọn kan ti sá ìṣe ìkábàrà wa ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti fẹ́ sábàrà wa ní ìwọ̀n sọ ìtẹ́wọ́dà wọn náà wípé ṣùgbọ́n gbà pé yá mi tó di pé wọ́n gbà náà àwọn fún wọn gbọ́dọ̀ ṣe lẹ́kítọ̀ mọ́ tí àwọn ṣe gun báàlù wọ́n gbà náà àwọn tọ́gbà wà lùgbọ́n gbọ́dọ̀ ṣe lẹ́kítọ̀ mọ́. àwọn ẹbí lọ ṣe kòtò ní ṣe kòtò ní ní àwọn ọ̀nà sọ ẹnibọ́dì kó mọ ilé ìsọ́wọ́ àwa nínú ilé ìyẹn wọn sọ jẹ àwọn ọ̀nà sọ ẹnibọ́dì kó mọ ilé ìsọ́wọ́ gbogbo dáadáa tẹ́ máa wọn bí kíní ẹ̀rí oúnjẹ ìwò nínú so gbogbo eléyìí ọdún ìsìn àwọn afáà ní wọn lákà wọn tún lé lórí ẹ̀rí ṣé kàgbá yóò tí lè mọ tó bá mẹ́ rí nígbà ṣùgbọ́n táwọn náà padà ráwọn nǹkan bí sẹ́lá fún ìjọ àtúkọ ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ìkílẹ̀ sí wọn dáadáa ṣùkánikọ́ líìlù bí ìtàn àwọn nǹkan ní ìtàn padà dálẹ̀ lẹ́yìn ìgbà ẹ̀rọ àwọn afá yìí pàtàkì lọ ṣé kàgbá ní ó ṣe pé wọn sọ̀rọ̀ àdìtẹ̀dé àwọn ò bá sọ̀rọ̀ àdìtẹ̀dé ṣé àwọn akọ́ ìkọ̀ tó ń bẹ́ńlẹ̀ ṣe pé ẹ̀ kí àwọn ọmọ lọ́dọ̀ tèmi fáwọn nǹkan tí mo mọ̀ pẹ̀lú yíyí yìí pé mo ti ń ta bá more than fifty years ní mo ti ń ta bá ní. ní english kọ́ ọ̀jọ̀ pẹ̀lú àwọn ikú wa torí pé mo ti ń tẹ́jọ́ ọdún púpọ̀ yìí ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ dáadáa òun. so Adnan Arur Sheikh Rabi mo bá dáre ni so àwọn àfáà míì wọ́n ṣe pé wọ́n wọ́n àwọn èdè ìfẹ́ ẹlòmíràn bàbá àwọn ṣe tàbí ìrìn شدارdan Mevla-u Teala anı kopyası tanrı katı bu şudarda tuttuğu selafiydi. Hazreti selafiydi. Sonra şıkardan yıkıp bir defa haberi dönüyor. الشيخ عدنان عريض المحيط مطلوب عليه انه مبتدع وانه حزب بغيض. استنذر منه وشهر به. على الأشخاص فبحكم معرفتكم به واتصاله الوثيق بكم أو بطلبكم فهل تعرفون عن هذا من عدم من عدم من عدم سيره على منهج السلف فنتبرأ منه ونحذر منه أحذركم من أن آه، تتبرأوا منه ففيما علمت هو معنا على الدرب منذ كان أو كنا في سوريا وهو لا يزال معنا إن شاء الله إلى آخر رمق من حياتنا جميعنا فهو شاب متحمس وسلفي وعنده نسبة معينة من العلم والفقه والكتاب والسنة ولا نزكي على الله أحدا لكن التبرؤ منه تبرؤ من دعوته الحق وهذا لا يجوز Lama, on one cela. Là, quand vous êtes, vous dites 20 years. 20 years. ìfẹ́ǹdì mọ̀gbọ́nrọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣèlú pé ṣé tàbí lásán náà ń wọlé díẹ̀díẹ̀ ṣé tàbí lásán náà ń wọlé díẹ̀díẹ̀ ṣùgbọ́n àbí nǹkan tí ẹni ṣe pẹ̀lú ṣe pẹ̀lú ṣe pẹ̀lú láwọn ṣe sùúrù pẹ̀lú ẹ̀ pẹ̀lú ẹ̀ fourteen twenty three ń ṣe ìjòkó pẹ̀lú àwọn mọ̀ṣáìkìlì ọdún àwọn alábíà ń kó mọ́ra wọn ní mọ́ta àbúlá sáà lè tètè débẹ̀ kò tètè kò tètè kò lè tètè wá airport ni wọ́n ti pàdé ìgbà táwọn ẹlẹ́gbẹ́ wọn padà sí Jordan ni wọ́n pàdé abúlásán ní airport ni wọ́n ní láti pẹjọ́ kan fún ọjọ́ discourse jẹ́ owó àwọn nǹkan tó jẹ́ àgbéyìí abúlásán ló wọ́n afọ́kọ̀ owó kan tuntun rẹ̀ wọ́n mẹ́ta ní abúlásán ló tẹ̀lé nǹkan ìwé yìí wọ́n bá táwọn sábà ní abúlásán ní àyà fún wọn lẹ́yìn ọmọ ṣẹ́kọ̀rọ̀ bí wọn kálọ wo náà ti di ìnira wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà dìgbà pé ìyá máa nìkan ìkàmọ́ra wọn ọmọ ṣẹ́kọ̀rọ̀ ṣùgbọ́n àgbà míì àǹfà àtọ́gbọ́n tó ń mọ ń bí ìsàgbé ń bí kan nípa fún ìṣọ́fà àwọn ikú wọn gbà mí tọrọ ìgbàmù lè mọ wọ́ọ̀k ṣé kọ̀rọ̀ fi tíráì láti ṣe ìgbàmù àbúlásán máa ń bí lórí ọ̀rọ̀ àwọn àdánà róòlù mọ̀ráyì ṣùgbọ́n àbúlásán máa rí bí ojú rẹ̀ àwọn bàtà rẹ̀ bàtà bàtà rẹ̀ ni sheik ahmed yahya najmi àwọn ṣe kí ní láti sheikh abbas àwọn ti fẹ́ǹkì wọ́n kọ́ ríkọ́ tààlà súnmọ́ bí wọ́n lè sùn ìgbà tí sheikh ahmed yẹrẹ ní ju tán rí ti ní ẹ̀rí wọ́n kọ́ nàfi àfún sheikh abbas lórí ẹ̀rí nàfi ẹ̀rí tá a bá wò ó sheikh abbas sheikh ẹ̀yà anajimi torí àsìkò ni tó bá wọn kẹ́ tí yìí náà táwọn bọ́láṣì wọ́n mọ̀ ń lò yìí náà ní sheikh ahmed yẹrẹ anajimi náà lò sheikh abbas wọ́n lè sọ kò yẹ kọ́mọ ṣe irú nǹkan tó ń ṣe yìí wọ́n balẹ̀ ká ta ọgbà àwọn kan yìí ṣe dìfẹ́ǹsì fún ẹni yìí ní iṣẹ́ mọ́ndé dìfẹ́ǹsì àfi tẹ́lẹ̀ àsìkò ní wá ká ọgbà àwọn kìíní. ṣùgbọ́n ní ẹni kò mú ṣèkà bá àti ẹni pòlíṣàn wọn ni àwọn sì dúró pé ẹni yìí ní kò ń ṣe tẹ́lẹ̀ báwọn sì lè. so kìíní yẹn lọ gbogbo lórí fourteen twenty four nǹkan kan ó ti ń fẹ́ púpọ̀ gan. so náà àwọn Abi Hasan al-Halabi wọ́n fẹ́ kí àwọn náà kan rí nǹkan náà ṣe ìgbẹ́ táwọn wọn àrí bí àwọn ti fẹ́ dàbí lásán wọ́n kọ̀ fún wọn ti ṣàdúrí pẹ̀lú ẹ̀ lórí àwọn nǹkan kan ni ṣùgbọ́n kò dé lẹ́gbẹ̀ẹ́ tó táwọn gbà ní òkèlè àìgbọ̀rọ̀ pẹ̀lú òkèlè ni sheikh brazil muhammed umar brazil ó ní kí ni ìbéèrè kan tó béèrè lọ wọn sọ ní àṣekọ̀rọ̀ bí wọ́n ṣe sùn gan-an wọ́n ní شيخو كان فابلاسان شيخو آه، روكو لحفن الحلق قل يس كبير فترة أبداً بدي تقع موطان وواقل موطان وواقل أما من أقاط شيخ شيخ قدير وجو فان وزيه شيخ عمسا جاشي سورو كلهم كما يوان وجاشي سورو شيخ محمد مور بازور يستدر أحمد مور بازور ما قصدنا بي يقول مجاجي ربطو فشيخ على بي تتقع ìṣèkùn ọ̀bí ló máa ní ara ara ara ọ̀n ti ní ìgbà tí kíra ṣe kálábí tí ó jáde tí a ń pè ní àlùmínà ṣàhíhá àti mọ́nà àjùsọ̀rọ̀ fi sọ̀rọ̀ àlùmínà ṣàhíhá kíra ṣe kálábí ilé àlùmínà ṣàhíhá kíra ṣe kálábí gẹ́gẹ́ náà fún mi báyìí nígbà tí ó jẹ́ ṣe sábì nínú òtẹ́ẹ̀lì tán sí nínú yàrá tán lọ́ọ̀jì sí èmi àti ìfáàbọ̀ sàlám ẹ̀jẹ̀ fún ní kọ́pì kọ̀ọ̀kan àwọn mọ̀kànlá tí wọ́n ń kọ sí kùsà ní mẹ́ta ọ̀ṣọ́ ni wọ́n fara wá papọ̀ wọ́n sọ ọ́ ṣùgbọ́n kí ní ìní ọ̀rọ̀ ṣe ká láti gẹ̀gẹ̀ kọ́ àlùmínáwù sọ̀híyà yìí ìsúni nákìrì wà nàṣíhá ṣé kọ̀rọ̀ bí gẹ̀gẹ̀ ni wọ́n ní nàṣíhá nàṣíhá ẹ̀wọ̀n ṣe fún ṣe fáàlì ìgbàgbé ṣe fáàlì tí wọ́n lè máa àwọn àbí Hasan al-Halabi àǹkó tó lè mọ́ wọn oníṣẹ́ kọ̀ọ̀bí ni wọ́n ń ṣe kí nẹ́sùnà sí àfihàn. so lára nǹkan tí wọ́n sọ nínú tíra yìí àgbénáwó àṣàfihàn so wọ́n sọ níbi page one twenty three wọ́n ní wọ́n lọ́nà tó ìnà sí pọ́ńdì ẹ̀yìn jazayiri ìgbà tí wọ́n ṣe pánù fún ọmọ akẹ́kọ̀ọ́ láti dọ̀bá ìkáàbà bí mo yóò á wípé mo máa yé òyìn já àti ìfúta nù ṣùgbọ́n bí mo ti tí náà dé wàṣà àlàkìsì ìrẹ́nu fúrukọ iná ìpínyẹlẹyẹlẹ ó bẹ̀rẹ̀ sí ní jò gèrègèrè àlẹ́tì àwòkọ̀ kan ti dá àwátà wọ́n dá mẹ́rẹ́ta ó ṣe pé òun ló sọ́ọ̀kù dá wa ó ṣe pé kí n tí ó ti sọ ìrẹ̀lú ẹ̀jọ́ àlìyá bẹ̀yìn àwọn táwọn èèyàn ti pọ̀. ọ̀làkọ̀tà ìbá alùsùnà wọ́n ní àwọn alùsùnà ó rẹ̀ wọ́n nínú alájà ti àtàrí kàlárí mẹ́láyà ń dúró fúlẹ̀ àwọn àkìlì láti lè àdírẹ́sì láti lè áńtù láti lè tíríkì ọ̀rọ̀ ẹni tó ṣe pé láyà ń dúró fúlẹ̀ àwọn àkìlì tí ó kì í wo àtibọ̀tán ọ̀rọ̀ wọ́n láyọ̀rọ̀ ìmọ̀sán níṣẹ́ ìmọ̀sán tí ò kí ń wo mọ̀sọ́lẹ̀ àti mọ̀sọ́ọ̀tì wà láyé fẹ́ẹ̀kì mú rífkà wọn hikma tí ò kí lo àrífkà wọn hikma. تلكم الأصول العظيمة التي يجب مراعاتها àwọn foundations tó ṣe wípé ó tóbi tó yẹ kí a máa consider ولا تكون للدعوة قائمة إلا بها tó ṣe wípé dáwà kò lè ṣe kí ni kò lè dúró àfi pẹ̀lú آه، ومع الأسف وننتي أقنين جاء إن كل من يدرك حجم أبو المعضلة ثم دي مشكلة وعلى يمشي كنت وينصر أبي المعالجات المشروعة يرمى بالتنويع وحزاب التنويع وأن مميز وأن يسقط الدين مميز هذا كلام آه فكل الناس للشباب لا تدخلوا في الفتنة لا ينبغي الاعتراض عليه فإن كثير من الشباب خارج الفتنة جرفتهم أو مزقتهم وصل الله إليه إليك سوبكنا نبي نصيحة يوم أني آه، وهي من فوائد في بيش آه، وهي من فوائد أهل السنة بما ريب ويجب تطبيقها وني أخطأهم وني وكلامنا متعلق فيما إذا جرح شخص وني كان سوني شيء لغة فما سجاري فين اشتهر بين الناس أنه سلفي يعني تبقى جنة لعنة عن سلفي هو يدعيها في إن كنت سلفية مرة وليس إنسان اشتعر مثلا بالرفض وإذا أنت شيطان يا تكون رافضين أو أو تصوف أبي فيه àwọn kòbóríyà àbí kòbórí ni àwọn ìṣèlúbíyà àbí ṣèlú ni làwùjí ìta ya áfí ẹni ìyá ọmọ ìyá mi tó bá wọn láti di èsì látàlá ní ibi ayé alimi nínú ìlànà ìṣúná tó lọ sọ́dọ̀ kan nú àwọn sídẹ́ǹtì àfa kan nú àwọn àfa sunna bí ìlú náà gẹ́gẹ́ bí gbogbo àwọn albani àbí albani àbí mùsùlùmí àbí mùsùlùmí àwọn fawzan àbí fawzan واقدمت على أصبعنا في واحد منهم وبلسني أقاكي كنوا مما يعتقد فيهم أنه من أهل السنة السلفيين مما بشكل أنواع أفا هم بأبتني بكلار أنواع سنة سنة تجقر أبيين يعتقد أنهم يحاربون البدع بدعة بشكل أنواع wọn láti ọkà pé kí àwọn ènìyàn láwọn tó gbógun ti bíbíà ni wọ́n وافقنا وكذا تني إن بديا إن أتسلم لك هذه القاعدة شيء قاعدة في بيت علي شو هو طالو التي تفارق بها بين الكلام في باب الرواية والكلام في باب التفضيل جيبه وبيشون فيها لا يعني جيبه الإداري ويات المبتل أبي تبيتني أتي كن أروشي الدل سو أروشيك ربي إليه torí náà ni kíra yìí ìgbà tí ó kọ́kọ́ jáde tí orí pé alihasan alhalabi ni wọ́n ṣe kọ kíra yìí wọ́n fi orúkọ ṣe ìbọ̀rọ̀ gbèsè rárá ṣùgbọ́n ọ̀rọ̀ wọn kan fi ṣe rọ́ọ̀tù fún ṣe fáálẹ̀ nígbà tí fáálẹ̀ ń gbàgbá àwọn alábí ṣe fáálẹ̀ ń gbàgbá àwọn ṣíṣe ìrọ̀bí ń bí fẹ́ǹdì àwọn ọ̀rọ̀ yẹn ṣèkálábí wa kó jọ sùn wọ́n pè ní aliminawu asahiya fi ìṣèlú nàkùdí wọn nà sí ìfà wọn kó ọ̀rọ̀ yẹn bọ̀. so níbi pálítọ̀kì kan ní àsìkò ìgbà yẹn àwọn wọn ń bèèrè lọ ṣe alábìyàn wọn ní kí nípa ẹ̀kọ́ jọ ìgbà tí ìgbọ̀rọ̀ gbígbọ́ ṣé ìgbọ̀rọ̀ bí ṣe rọ́pọ̀ ṣe rọ́pù tó lágbára fún ọ̀rọ̀ yẹn wọ́n ṣe járù kí ní ẹgbẹ́ àwọn ọ̀rọ̀ burúkú alábìyàn tó káàkiri ìtẹ̀kùn mọ́ra wọn iṣẹ́ kala ló wá ní wáyé pé ṣé kọ̀rọ̀bí sọ bẹ́ẹ̀ ìpín pé rọ́bù ṣe kọ̀rọ̀bí ara ṣe kọ̀rọ̀bí kí ni ẹ ṣe ń fẹ́ ṣe létí mi rọ́bù ṣe kọ̀rọ̀bí ara ṣe kọ̀rọ̀bí òun pálọ̀ ní ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ṣe kọ̀rọ̀bí náà ṣe kọ̀rọ̀bí ṣe rọ́bù fún ṣe kọ̀rọ̀bí ń bẹ̀ torí ẹ̀ ṣe torí pé nílé ẹ̀ ni èmi sọ fún wọn yìí ní kò bá da kó ṣe pé nàtí àtẹ́ẹ̀fẹ́ fún àwọn tí ẹbí ní wọ́n ṣe olówó lẹ́yìn ṣe kọ̀rọ̀bí nàtí àtẹ́fẹ́ fún kò bá dákẹ́ mọ́ lu ọ̀rọ̀ ṣe kọ̀rọ̀bí fún wọn kí ẹgbùn tí ní ẹgbùn bá zọrọ̀ oṣù ní ìtẹkùnmọ́ra mẹ́lẹ̀ fún ọ̀rọ̀ ṣe kọ̀rọ̀bí ṣìkà lábẹ́ fún mi létí gbé kílé fáwọn olè lò àǹkánà mọ̀ ṣíkọ̀ náà òmù kìnnà ṣé ọ̀rọ̀ tán sọ ẹ̀yìn lódòdó ní àbírọ̀ ní kánà mọ̀ ṣíkọ̀ wọn ni wọ́n ní mọ́lá tó ẹgbẹ́ kánà mọ̀ sí kan tí kò rò lọ sọ wáyé káàkiri lè òun náà dákẹ́. ṣùgbọ́n nǹkan tẹ́lẹ̀ wò ní pé kí ni ẹni ó lè di wàhálà in fact èèyàn kan ó sọ olóhùn ṣe ń mọ̀ ibi iṣẹ́ kọ̀rọ̀ ní àfihàn ọlọ́run káàrà òun tó mọ́ ń di pé di alábi gan-an ápẹ́ ìgbà tí lájú náà dáhìí náà tí wọ́n ń fọ́ra alábi ṣé kọ̀rọ̀ ní wọ́n sì ń ní ọmọlábí sọ̀rọ̀ lẹ́yìn pé àwọn nǹkan ẹni ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí. sọ ẹnìyẹn wá ní ìjọ kan òun lọ sí ọ̀dọ̀ ṣé fọ̀rọ̀ wọ́n aláwọ̀ láti gòkè fún wa wọn àwọn lókè wọ́n sì wọ́n lọ wọ́n wá rí kátọ́ọ̀nù àwọn tíra kan ni. ó jẹ òun wo òun mú kọ́pì kan nu tíra yẹn. ìgbà tó mú kọ́pì kan nu tíra yẹn wá wò ó rí pé wọ́n fi ń ṣe rọ́pù fún alábìyàn pé mo jí ni ó lọ bí lọ tó ṣe ṣe pọ̀ wípé kí ló dé tí àyọ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n mọ́lẹ̀ wípé àwọn èèyàn wọ́n ń pè ní mọ́ṣáláṣí mọ́ṣáláṣí kan dẹ̀wà lẹ́gbẹ̀ẹ́ lé wọn tí ó jìnnà just like uh, bí less than nǹkó eh, hundred meters tí ó ṣe pọ̀ wípé so wípé wọ́n ń pín kíra yẹn níbẹ̀ àwọn wá ní sẹ́gbẹ́ kátọ́ọ̀nù kan wá wípé káwọn náà bá wọn pè ṣùgbọ́n òun ò ní pè torí pé alábìnrin ìlú sọ di méjì oṣù méjì ṣe ènìyàn wọn sọ wípé tí wọ́n yà wọlé pé a lẹ́kọ̀ọ́ ojú oṣù kan lọ lẹ́yìn ìgbà tí ṣègùn ọdún sọ ọ̀rọ̀ yẹn òun ni rọ́bù ṣègùn ọdún publicly lórí alábì ìbẹ̀rẹ̀ kí ẹ̀ lè mí kà ìgbà tí wọ́n á kà èyí wọ́n sọ fún ṣèkálábì tá ẹ̀ bá mọ̀ lò ọ̀rọ̀ ṣèkọ̀rọ̀ bíi láti lè ṣe rọ́pù fọ́wọ́n tó wà ní ẹ̀yìn òfin kí ní ẹni ó lè tó ṣèkọ̀ọ́ bí sí ìgbẹ́ ní pé kí ni àwọn gan lẹ̀ ń direct ṣe rọ́pù fún mo pè jẹ́ pé ń direct wọ́n ti lù pé ṣèkọ̀ọ́ bí náà wọ́n ní mo ti fa àwọn ẹni pọ̀t àwọn ṣèkọ̀ọ́ bí ń ṣe sùúrù pẹ̀lú àwọn ẹni ṣùgbọ́n gba àwọn mọ̀gbàgbù làǹkó mọ́ra wọn wọn àwọn ẹgbẹ́ àwọn Sheikh Ahmed Gazmul ní pé nígbà tí Alábí tó gbé kí ní ẹja ìlú wọn sọ pé Sheikh Rabi ẹ̀mẹ́ tó ń sùúrù láti jẹ́ ìlú. Ṣẹ̀wá John Dancy ti tún wá sọ̀rọ̀ dùkú, ó ní Sheikh Rabi dákẹ́. Ọ̀rọ̀ mi kọ́ ilé o, ọ̀rọ̀ Sheikh Ahmed Gazmul ni ó Sheikh Rabi dákẹ́. Tàbí pé ẹni mo ti ẹsí ìzẹ̀ òkè. Ṣùgbọ́n ẹ̀nà Gazmul bọ́ta lórí ẹ̀sìn kan ti dáná ti tó ń kọ̀. Ṣùgbọ́n kí ni ìgbẹ́ká هل كان محقا ومبطلا شيء وخصوصا ناس يصيبه ṣùgbọ́n kìí náà sọ̀rọ̀ fún sọ́lẹ̀ alhari ò ní ọ̀rẹ́lù àwọn òdárúkọ táwọn náà mọ́ dárúkọ so lọ sọ pé yàn sí alìmùsálàfí fún alìmùsálàfí kan tó mọ́ra wọn rẹ̀ so kíra yìí òun náà padà ṣe ṣáàrì ìtọ́sí kún tọ́pẹ̀ ní mọ́nájì sọ́láfí sọ́ọ̀lì mọ́nájì sọ́láfí sọ́ọ̀lì tẹ́lẹ̀ mo sọ ni àti ó ń jáde ó ń gbóná fẹ́lifẹ́li wọ́n fún ẹ ní kọ́pì ẹyọ kan so and this is the two thousand and eight or so eleven twenty nine èyí ó ń já ó jáde fẹ́lifẹ́li ó ń gbóná ònà kan so lẹ́yìn ẹ̀ reporting party ilé ìjáde láàrin ilé nàìjíríà ń bíbá àtàwọn ikú àtúpọ̀ so kí la fẹ́ lè gbélé yòó ni pé àwọn issues yẹn ní ó kọjá nǹkan tí àwọn ẹlòmíín náà yóò wá àtọ́kọ̀ nǹkan ìfọ́ àtàwọn àkó kì í discuss ẹ̀ kò túmọ̀ sí pé a mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nìkan nǹkan tó wúlò fáwùjọ wa làwọn bá wọn sọ náà tọ́ àwọn tíra yìí sí wọ́n pè ní mashhur duj الشيخ ربيع بن هادي المدخلي على بالأصل المأربي مجموع ردود الشيخ ربيع بن هادي المدخلي على بالأصل المأربي Here I removed the violation. I've been more than 15 years, or close to 15 years, close to 15 years, almost 20 and living. Sọ̀dọ̀ rí pé àwọn òdodo àbẹ́tẹ̀ lápá kan nítẹ̀lé afọ́jú sọ̀làdùkú lẹ́yìn. Fẹ́m eléyìí ni àdìfá àkárí ìtìbá, àdìfá àkárí ìtìbá, bólú méjì ni. Èsì àbúlásàn lórí ìrùdúrù ṣe gbọ̀dọ̀ òmìnir àdìfá àkárí tiba èyàn fúlù ẹ̀ ń gbà ẹnu kó tó di pé kí ni kí ìṣàbùlátàn ń pẹ̀jú sí ń pẹ̀jú sí ń pẹ̀jú sí so kó tó di ọ̀rọ̀ rọ̀ bí làárọ̀ bí kí àbùlátàn tó ṣe nǹkan tó mú ọ̀rọ̀ mùsọ̀ ara tó kó nǹkan fún rẹ̀ ní àti ìkíra ẹ̀ ń bẹ́ ń dúró yìí ebi di mùsọ̀ láàbù kan sí kí ni tàórí tó tú tẹ̀ tó nǹkan fi tóbi kàn bẹ́ mùsọ̀ ara ti tẹ̀lẹ̀ ṣùgbọ́n kí ni rọ̀ bí làárọ̀ bí ni ó jẹ́ nǹkan tó gbọ́dọ̀ àbùlátàn ṣe ṣùgbọ́n àríkà èèyàn igbote gbókè mú ṣé sọ̀rọ̀ bí ní ọwà lọ́sẹ̀kù níbi ìgbìmọ̀ lórí àwọn lórí abdulhassan marus sílẹ̀ ìdí mò ń sọ ọgbọ́n láti lè fi dìpẹ́ǹdì èèyàn kan èdè mi particularly ni mo bá àwọn tí láti àìkí ń sọ ń gbangba ni kò túmọ̀ àní máa ń pa rẹ̀ ṣe arábìnrin ka àsìkò tí mo ní kí wọn ní àsìkò àjò ó máa tó àsìkò bíi mẹ́jọ sí mẹ́sàn-án lájọ ìdókó báyìí nípa àjì táwọn ikú àfọ̀ǹdúkọ́ ń pè nípa wáyé láwọn mọ̀sáìlú oríṣiríṣi ẹlú ṣẹ́kùn ṣúrù ṣùgbọ́n tí máa rí pé ìyàn àkàfọ́ àkàṣe ní pẹ́kì ní èyí pẹ̀lú àtàkà ìrìn nǹkan lórí ìtẹ̀pẹ́ yìí ṣó bá táwọn èèyàn ṣe rúdú lóríṣiríṣi ní òní yìí pẹ̀lú pé ìyàn kan ṣe rúdú fi ṣe kálábì ẹni tó ń ṣe kálábì mọ̀ pẹ́lú wọn kò fẹ́ mọ̀ torí pé kí ni ẹni tó jù wọn lọ àlùmọ́mù Bukhari fún wọn tó wọn mọ̀ tẹ́lú àwọn kan bá wọn tẹ́ gbà so lásìnà dáímọ̀ wọn ṣe rọ́dù ó ní àtẹ̀kọ̀táwà lásìnà dáímọ̀ òun lè yìí èyí tó ń pè ní mọ̀rọ̀ ìṣúkúrú táwọn ṣe kálá ìgbà tẹ̀síra so ẹni ti kọ sílẹ̀ ẹgbẹ́ nǹkan ní fourteen seventeen ọjọ́ rẹ̀ bá jù ṣùgbọ́n lásìnà pàṣípàtúwá lórí rẹ̀ ní fourteen nineteen ṣùgbọ́n bá dùn wà láyé gbà yìí wọ́n sì jẹ́ rẹ̀ ní Sudan fourteen nineteen nípa àwọn náà fourteen twenty làwọn náà jáde láyé rí wọ́n sì ń bẹ láyé nígbà tó ti pátá ìfẹ́sílá lórí síra brock shukri ìkàmù tẹ̀kẹ́rẹ́ sí àkàmù tẹ̀kẹ́rẹ́ wọ́n lè dé kó yàn pé kí ní tíra yìí pèsè sí ibi ìjà tó lásìkò ní adékọ̀ọ́ pé kí ní tíra yìí pèsè sí ibi ìjà ṣé kán lábílẹ̀ yìí wọ́n láwọn òwò kì í dáadáa tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn náà padà tún kọ síra mi tí wọ́n pè ní ṣé fásitì nàìjíríà mi wọ́n tún kọ mi tí wọ́n pè ní àtàbí ìrìn tí wọ́n ti tẹ̀sí síra yìí ìgbà táwọn aláṣínà tí wọ́n sọ lórí ẹ̀ lórí the same volume àgùn àlùmọ̀dálà sani tí ó jẹ́ títí ẹlẹ́ẹ̀kejì tàbí uh, mọ̀dálà méjì wọ́n ṣe ìkan alákọ̀ọ́kọ́ ìkan tó tó jẹ́ ti ẹlẹ́ẹ̀kejì ní tó fẹ́ tí wọ́n máa wò nínú ṣámílà ní ó máa jẹ́ ibi second bàbá alájínà ló máa wà alájínà dáìmọ̀ ní wọ́n ní wọ́n sọ̀rọ̀ nípa kìnnì ṣe alábí tó gbọ́ fúnra wọn táwọn tó gbọ́ fúnra wọn kọ́ ni ṣe nípa pé kò yàtọ̀ sí nǹkan tí ìwọ́n bí ṣe kiri sùn ìpé nǹkan tẹ̀lé ni wọ́n jọ ń tapà sí nǹkan ṣùgbọ́n kò sí ìyàtọ̀ níbẹ̀. wọ́n lè sọ àwọn nǹkan ọ̀rọ̀ àtàwọn nǹkan yí padà nǹkan tó fẹ́ bá wù àwọn nǹkan ní nǹkan tó fẹ́ rí pé ṣe alábí ìgbó ṣe wọn náà tí àyìnkan náà ṣe lò. so àwọn gómìnà ni wọ́n bẹ̀ sọ kankan níbi ìkànnì àwọn tọ̀dọ̀ àti kílódé àtàbí ìrìn fitness tẹ̀sí tí àwọn náà fi rin ilẹ̀ نبين هذه مقدمة طبعة ثانية سو أنا أما بعد فهذه الطبعة الثانية من كتابي التحذير من كتابة التكفير أنا مراجعة مصححة ونزيلة منقحة أني ولقد تلقى هذا العلم والطلاب العلم كتابي هذا الحمد لله تعالى بقبول حسن بصفة راشدة سوى حروف منه وكلمات ظل فيها القلم أو كبى في الذهن كحال البشر وأعمال البشر فأصلحتها وصححتها أما قاعدة الكتاب وقدس فكرتي فهي بتوفيق الله سبحانه راسخة راسية ثابتة لا تزال لا نزال نرى مما يقوي صحتها الدلائل الكثيرة والحجج الكثيرة الدلائل الكثيرة والحجج الكثيرة وأما المعترضون المعارضون الفاكسمان سو نصر بوليلة شيء بأني أنا أكملها جيكوكين خانسيك زي جي هو عندي إلي تي أوكو سو قد أتون تقاسي kí ní lajna náà àti nǹkan tí àwọn lajna sọ wọ́n tọ́ka síbi àwọn kẹrin tábàkàrí nǹkan bínà yìí ni àárí àwọn nǹkan wọ̀nyí ń bẹ lórí àsìkò so tabawo muqaddima àtọ́bà àti sálífà níbi ṣíra eh, àwọn àtàbí ìrìkú fitna tẹ̀síìrì ونفع أبي الطبعة الثالثة من كتابي التحذير من فتنة التكفير سواتكم من فتنة الغلو في التكفير سبب من فتنة التكفير كان سواتنا من فتنة الغلو في التكفير أقدمها لإخواني القراء بعد سنتين من صدور فتوى علمية للجنة الدائمة للظروف العلمية والإفتاء wọ́n ní mo tún gbé jáde fún àwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ alkùnrà lẹ́yìn ọdún méjì sí ìgbà tí fatwa alájúmọ̀ tó jáde fi ayà ti ti bárí ilẹ̀ orílẹ̀ náà ìrọ́sìn اثنين واحد خمسة واحد سبعة فيه ركب علي tó ṣe wípé wọ́n tèkì ní up níbi bídà àtùmọ̀wá bí àmìhù àwọn àyè díẹ̀ ń bẹ látàtàjáwọ̀dù àṣà tí ojú ń lọ́wọ́ lọ wàyí ẹ̀jẹ̀ ní hàn wọ́n ní gbogbo ẹ̀ náà ní tàhtẹ́lì lè mú kọ́ọ̀ṣ ìkan tó ṣe wípé ó lè gbà ní kọ́ọ̀ṣì ni. فتقبل الأخذ والرد قال يبقى مرة علو مع تقدير إقبال مشايخنا الكبار قالوا الشاطملي هو فاوض من ولقد كتبت تعقيبا على الفتوى المذكورة رسالة ونشرتها عنوانها الأجوبة المتلائمة على فتوى اللجنة الدائمة ثم تقول لك لوري فتوى وهي الأجوبة المتلائمة على فتوى اللجنة دائمة عقب صدور الفتوى بأيام فلا إلى لأن في فتوى في أجابي في أجابي لكم في نحو من خمسين صفحة ب في ستة ختمتها بقولي في مقاريس يقولون بعد كلامي وكلام وعليه سأقول ختاما كما بدأت تماما لو فرض علم صيفي قد صيفي أن من قتل على كتاب التعذيب في كتي وتقوتي من التعذيب سواء كل تبقى لكوريك لأن كلامي المنتقدة فيه قطن كله ورميتها لتقوى المستيك فهذا يؤثر على فكرة كتاب التعذير شيء شيء أفكت إن ترى تعذير الإنسان وصيحة الغاية من من تصنيفه أتي لدى إرنبا تاتوريشي وبقية النقول والنصوص أتي أوان إنتاقوان نوح láti ọ̀rọ̀ àwọn nínú ọ̀rọ̀ àwọn àfa ọ̀nà sóòsì àtàwọn ọ̀rọ̀ ṣẹ̀rí àmára wọn ọ̀rọ̀ àdìsí ọ̀rọ̀ Quran tó ń mẹ́ńbẹ́ rọ́bà ní aláìbóláàtì láti lè fi takò àwọn tí wọ́n jẹ́ aláṣejù nígbà àti tafsir al-munharif حفظا لبيضة الأمة وصيانة لشبابها وحقنا لإبنائها láti fi ṣọ́ ọmọ yìí bákan náà láti fi ṣọ́ àwọn ọ̀dọ́ rẹ̀ àti láti lè fi dáàbò bo ẹ̀jẹ̀ rẹ̀ láti lè stọ́pù ìtẹ̀jẹ̀ lẹ̀. báwo hadaftu náà hadaftu tí n bá fi lè yọ kúrò máa ó fi bá aláya àwọn nǹkan tí wọ́n takò ní fún kúlàhù gbogbo ẹ̀ ìjáde mọ́dọ̀ àlùmọ́dà ìsọ́ọ̀bàtì hàkìkì kágbàgbé ń pa kìnìlẹ́gùn tó fi ráìtì bẹ́ẹ̀. هل ترى الكتاب ينتقب أو ينتقص شيء ترى يعني شما وقوم أولي أبي ترى تشتي أعطي أم أن تلك النقول والكلمات التي سوف تحذف تنزلا أستطيع أو كلمة تشتي أتوان نقول تشتي مو تقول يعني تنزلا كلاكا لن يكون ما أدنى أدنى تأثير على الكتاب وما يحوي من كتاب من حق وصواب سكوني أفكتين تتلاهي تي أدولي لوري تتوقتنو من حق وصواب قد يبقى الكتاب بمنة الله وفضله كما كان تلاهي يجري من pẹ̀lú آه، الله لون كما كان قبل شوى man على التأذير من nǹkan tí ó كل من جنا والتنفيذ من الفكر من المنحرف الغالي الخطير كل من جنا كل من يروي شيء قد يجري كل يجد الغالي تجد المتجالة الخطير تلو المبني على فتنة الغلو في التكفير كما في آه، فتنة شيء أشي جنوب التكفير فما يتبوى من شر كبير وخطر متقين so eléyìí wọ́n sọ eléyìí nǹkan jùmọ̀ tọ́bọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ta so ṣùgbọ́n ní ààyè kan ní wọ́n dé ká mọ̀ pé kí àwọn yọ àwọn wọ́n tún àwọn nǹkan tí wọ́n ákágà àwọn fún ní àwọn ṣe àtúnṣe rẹ̀ so gẹ́gẹ́ bí àṣìṣe ní àlàyé so mi fẹ́ pẹ́ púpọ̀ lórí eléyìí ó ní wípé àwọn lájìnà dáìmọ̀ àwọn rí àwọn nǹkan tí ó jẹ́ àpá ọ̀ níbi tí mo ṣe pálábí sọ́dọ̀ ní tó ń pèsè síbi àsìn ọ̀rọ̀ àwọn afọ àyẹ̀dúró lórí mo fi wọn láti ṣe sọ́ọ̀lì fàwùzá nìyẹn wọn ní tó bá sọ pé jíǹsì la amọ́ yìí wípé tárìkì jíǹsì la amọ́ yìí pé èrò nínú wọn ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ìjà ọ̀dọ̀ tó bá sọ pé mo jù yìí. so ọ̀rọ̀ alábí bákan bákan wípé lábínà dáhìmọ̀ ti padà jẹ́ àkọ́ni ìrọ̀lù kó wọ́n fi oyè ọpọlọ kó wọ́n fi ṣàwọn yẹn lọ́nà ṣé òkúta yára àwọn náà wọ́n ṣe kàdé ní ọ̀rọ̀ àwọn àpáàdù yìí pé kò pamọ́ sọ́bárà àwọn ọmọ ìyá tó ṣe pé wọ́n gbà pé pé ẹni yìí ní lájúmọ̀ dárí mọ́ àwọn wọ́n ní bí ń ṣe ìtẹ̀tẹ̀mọ́ra wọn aláwọn àfáà tó ṣe pé wọ́n rí nǹkan ẹ̀yẹn bí lájúmọ̀ ṣe rí àwọn orí bí lájúmọ̀ ṣe rí wọ́n gbà pé àfáà mo lè jẹ́ pàrọ̀ mi ń bẹ ní àwọn àfáà tó ń sọ ike lájúmọ̀ bàtà rẹ̀ nígbà tá bá wo nǹkan tí àwọn àfáà rẹ̀ ń sọ ní àfúrọ́ọ̀dù so ìrìṣẹ́ ìsìnbọ̀ á tí ẹ máa wo nǹkan tí wọ́n sọ ní ẹyọ kọ̀ọ̀kan ló ṣe ti wà á bẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn àbá àtúgbà tó kí ni àkọ́kọ́ òní Sheikh Abbas wọ́n sọ wọ́n ní àkọ́kọ́ òkan kó sí ní àfẹ́jọ́ ìlú kó sí àkọ́kọ́ Sheikh Wasila Abbas wọ́n sọ pé àkọ́kọ́ tí wọ́n kó sí ní kò sábà tó mórí mọ́nu ní àwọn àkọ́kọ́ náà sọ yẹn oníkẹ́ mọ́ kàtíra rẹ̀ níbi rìpọ́ọ̀tù wọn ní pẹ̀lú àwọn ikú akùnrin wọn lè kàbí rẹ̀ ni wọn kàbí àwọn ẹlòmíín náà ìgbà láwọn bíbí àkànṣe tó sí bẹ́ẹ̀ ni àárí ṣe sọ́dọ̀ àríṣe ṣéka Muhammad Ali Adam ìlú tó gbogbo eléyìí wọn gbà pé alábìyẹn ní bíbí àrí ṣé kí wọn lè tẹ̀lé nǹkan tó kún wọn lórí bíbí àrí so àwọn afárá tó ń ní ìlú bíbí àrí ọ̀pọ̀ báwọn ló ṣe pé wọ́n gbé kẹ̀yìn ìdí ní bíbí àbí wọ́n rí lẹ́yìn tó ṣe pé káwọn ṣe tàbíìrù fún wọn náà pọ̀ so iṣu yìí ní ìbò làṣùgbọ́n yẹn rí ọ ẹni tó bẹ́ẹ̀ yẹn ti rú nǹkan báyìí kò ní jẹ́ tó ṣe kó kàn kàkiri àbá kan kí a máa sọ ẹ̀jẹ̀ káàkiri wọn sọ fún wọn sọ pé yóò kà nǹkan táyà lómi náà sọ ilé láti lè wí parent education ẹni tí wọ́n ń takò kí lòun náà sọ sí ìṣesí pé student of knowledge ni wọ́n ó wà available láti kàn án tirẹ̀ kàn án tirẹ̀ kó lè fún ọ pé sáwọn èèyàn ń ṣe kóòtù náà bí wọn ṣe kóòtù typical example wo ni kọ́sọ̀ tó aládùn sọ̀rọ̀ nípa wádá tó làjúwá ní tó ń pèsè wádá tó làjúwá ní eléyìí kò correct ṣé kò bí lè sọ anybody lè sọ pé ń pèsè wádá tó làjúwá ní owó correct bàbá ní wádá tó làjúwá ní kí ni nǹkan tó jẹ́ sábà bí rẹ̀ ní year two thousand and five ọ̀ṣọ́ òun ọba dùn ó ti ṣe alábìtú kọ́ wá ṣe kódà jùmọ̀. in fact first time tí màá rí fídíò wọn bí àtàwọn ká síra wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ni wọ́n gbé wá sórí íńtánẹ́ẹ̀tì ṣe pé ìní ọba mi sáà for years ló tún bẹ lórí kọ̀ǹpútà mi ó pé ah, mo lùzì ẹ̀yìn ìyẹn kúgbà yẹn ní about 23 minutes plus báyìí so under wọ́n dẹ̀ sọ̀rọ̀ níbẹ̀ yẹn kí ló pọ̀ wọ́n kọ́ wọ́n ṣe kó pọ̀ sí òní pé kòtò kí wọ́n fọ ni àwọn zakawi àtàwọn bọ́ ìṣẹ̀lẹ̀ wọn lọ bọ́ǹbù tẹ́ǹtẹ̀ǹ tí lórúkọ pínpín pàtàkì máa ń ṣe níbẹ̀ ìkùnkùn mọ́ra wọn òtún yẹn jẹ́ nǹkan tí ó mi ìlú yẹn tí wọ́n bá bàjẹ́ wọ́n wà fáwọn ni wọ́n lè lò tó ṣe pé yóò tako ìròyìn burúkú ṣùgbọ́n wò pé ṣèkálábì àwọn àlùsùn wọn pè wọ́n wá àwọn ṣèkúta ìdáni kúta yẹn akọ ara múbi jọta kékeré kẹdá níta ń wo àwọn kẹkẹ ń bẹ ẹni ṣe ìkíni sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n lè sọ pé ọ̀rọ̀ two thousand and àti sorry 2004, thousand and four òun two thousand and bọ́m̀bì yẹn ṣẹlẹ̀ rádà yàrá ń fọ òun ọba kọ kínní kẹtọ́ ń pè ní ìsálàtọ̀ àmọ́ mẹ́sẹ̀gì yẹn ó dá lórí wípé àwọn tí wọ́n ń bẹ nínú ìlú ní mùsùlùmí ni kírísítẹ́nì ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n ṣọ̀kan lórí ìdáàbòbò ìlú wọ́n lórí ìdáàbòbò ìlú ọba bẹ̀ kọ́ ń tọ́kọ ìkẹ́kẹ́kọ̀ọ́ yìí alábí níbi ìkúgbà wọn wọ́n ṣe ìṣàárà sí ìgbà pé ìṣàáràtò àmọ́ ní àtàbákọ̀ ìlà kìíní kankan tẹ̀mọ́ra wọn ó ṣe tó gbáwájú níbi ìpèsè sí ìfọ̀kànbalẹ̀ nínú ìlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó tọ́ṣe ìṣàárà díẹ̀ sí kìíní ẹ̀yìn. Gbani tó ṣe ń láàánú òun pé bíi three or so years later tí ìṣèpadà wa bẹ̀rẹ̀ lòun wọ́n rí pé àwọn tí a wo fídíò yẹn tù wọn lóṣù báwọn náà gbé fídíò yẹn ń gbà yẹn àwọn náà la torí tó ń sọ yìí pé alábí o ó ń ṣe mọ́jú fowó rìsálàtì amman tí ó kó wádàfìlà dìyà nìṣẹ́ni. èmi gẹ́gẹ́ bí èèyàn kan mo pé tó bá ṣe pé alábí ń ṣe mọ́jú rìsálàtì amman tó kó wádàfìlà dìyà nìṣẹ́ni ìyẹn lè fi mú un nìyí ẹ̀yin tẹ́ gbé fídíò alábí tó ṣe mọ́jú ìsọ́láfí àmán tẹ́ gbé kúgbà ẹ̀ tẹ́yìn gbé sórí sáìtì ní táwọn àti rí ṣojú ẹ̀sìn ẹ̀yẹ ká mú ìyẹn ọ̀pọ̀pọ̀ ẹ̀yẹ kí àtúrẹ́yìn lẹ sẹ́ẹ̀lì kì ní ẹ̀fún wa so tóun bá fi lè ṣe mọ́jú ìsọ́láfí àmán tẹ́yìn ò mọ̀ pé ìsọ́láfí àmán yẹn tó ṣe mọ́jú yẹn kí wọ́n bá fi làdí àná tó gbèsè ẹ̀yìn gbé nǹkan tó dùn kò sí ìsọ́láfí àwọ̀ ẹ̀ wọ́n bá fi làdí àná tẹ́ gbé wá sórí sáìtì ní tẹ́ ṣí ẹ̀rẹ̀ fún àmọye oṣù àmọye yóò tí òjò ọdún kan méjì tẹ́ẹ̀rí kan tó burú bẹ̀ wọ́n á dé pé létà rẹ̀ ṣe mọ̀ pé kí ni sáájú àmọ́ni tó sọ̀rọ̀ ní pátápátá inú òun lẹ́rẹ́ fi mú ni tó lè kọ́ mẹ́yìn náà eléyìí jẹ́ ní tẹ́mi sọ nígbà yẹn. náà káwò ṣé ìsáratà máa ń ní ṣé ó ń pèpè tí wọ́n dápé làdúrà ní tòótọ́ àbí kò pèpè sí eléyìí nǹkan tí ó yẹ kí ẹni tó jẹ́ pọ́líwẹ̀ẹ́lì kò lọ yàtọ̀ gbígbé mo kà lọ́dọ̀ àfáà kan náà ní sálàtò àmàn èyí àti tí wọ́n rí lè aládé fún òní ó ní ó sọ̀rọ̀ nípa kíní Islam ni ó ní wabashara bí mabadi wàkíyà ní taniyati bẹ́ẹ̀ ni ó fún wọn ní ròdùnú nípa àwọn kíní ọmọ bá bí principles يعني الإنسان يا أتي لوسي values تحقق خير الإنسانية تجيك بي أونيو موشة أوري جمينيا بكنا قوامها واحدة قوامها وحدة الجنس البشري tó ṣe pé tó gbólé tó gbogbo òun náà ni wọ́n àdàbí jí ìbáṣọ ni kí ìran mi ènìyàn kan lè jọ kan wà á nà mẹ́ta mọ́tàkà òun àti pé àwọn èèyàn ní wọ́n dọ́gba fi hukuk níbi right wàlúwájúbát àti bí ojúṣe wàsálàm níbi peace wàlàáfíà ibi dédé wàtàkìkì àmì àti ibi ìfihàn ilẹ̀ àmì. ìfọkànbalẹ̀ aṣáàmì èyí tó rí ohun náà lóko tó ṣe wípé ó kárí ọ̀tọ̀káfù ìṣúnáyí àti social solidarity kí a jọ kúnra wa lọ́wọ́ ní ọ̀sán jíwárì ìjáládùúgbò dáadáa والحفاظ على الأموال والممتلكات التي ما شاء بكيا والممتلكات àti àwọn pọ́pátì wọ̀lùwọ̀fọ́ àbí òhùj ìmọ̀ pé àdéhùn ọ̀rẹ́ ìyá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ̀nyí ọmọ mọ̀báàbí tó alif ní mọ̀jùmọ́ ìhà ọ̀wá símọ̀ mùsàràkà gbogbo ẹ̀ pírísìpù tó ṣe wípé ó kó papọ̀ ní nǹkan tá a jọ ṣe ẹ̀ bẹ́ẹ̀ni àtibá ìdíyà náà láàrin àwọn tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn àwọn ẹ̀sìn wọ́n fi áàkì bàṣẹ̀rẹ̀ àti àwọn ilé èèyàn ذلك أن أصل الديانات الإلهية tó fa òun wípé ìpìlẹ̀ ẹ̀sìn tó wá láti tó jẹ́ ẹ̀sìn ọlọ́run ọba wà ìdì kan náà ni wal muslim mùsùlùmí yu'min bi jami'i ar-rusul ó nígbàgbọ́ ní gbogbo òjíṣẹ́ wala yufarriqu bayna ahadin minhum kò sì ń pinya láàrin ẹnì kọ̀ọ̀kan nu wọn. وإن انكر رسالة أي واحد منهم ìtakò mẹ́sẹ̀jì kan gbogbo àwọn àwọn ànábì ọlọ́run ọba kòrójì náà islam ìjáre kúrò ní islam nínú ayé àtúnṣe ìjà àdàkọ ilé tí wọ́n fi àtúnṣe ti kọ́ yìí máa ń mú ní ẹ̀bí ìyá náà ti kòkòrò lára nǹkan tó ṣe pé ó establish foundation ní ti àwọn ọmọ àwọn tó ní bìlíìfù nínú àwọn ẹ̀sìn yòókù tí wọ́n fi pàdé ara wọn aláṣọ́ọ̀dín aláṣọ́ọ̀dín mustaraka lórí common ground ní fi khidmat mustana islami láti lè fi ṣe khidmat fún àwùjọ ọmọ ìlú dúnà nìfàáfin bíta màlúùdì làákọ́dí wọ̀lẹ́sìkìláàlì fìkìrì láì ní kan dífẹ́ǹsìsì wa níbi àtúndà wa eléyìí kristian eléyìí kìíní kan ìbílẹ̀ kan àwọn nǹkan tí a lè jọ ṣe papọ̀ tó ní ṣe pẹ̀lú security tó ní ṣe pẹ̀lú àǹfààní ìlú tó ṣe pé gbogbo ẹ̀sìn gbogbo ẹ̀sìn tó ṣe pé ó jẹ́ ẹ̀sìn tó wá látọ̀rọ̀ ọlọ́run ọba ni àti ẹ̀sìn tó wá látọ̀rọ̀ ọlọ́run ọba kò ṣe kí wọ́n pèsè sí i. ibi tá à lọ gan ni pé dínà ní sáfì ní tàmájú àkọ́bí láì fọwọ́ kan àdúrà kan tó yàtọ̀ wọlé istiklal fikri àti istiklal that is independence ìdádúró tó ní ṣe pẹ̀lú ìròrí so mùsùlùmí dínà ti ààrẹ kúlì lẹ́ni tó gbára lé tó fara tì ní gbogbo nǹkan sọ ìdàkọ́ ìrù ta'ala ọ̀rọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala sọ kékeré آمن الرسول بما أنزل إليه من ربي والمؤمنون كل آمن بالله وملائكة وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير سؤالي من آه، صلاة عن من تنسى من نعم. عميق بوي يجي يعني يجي أنكو تسيتكني أبوي سنكا كمان عميق وكو إريا إذا بوجود كان كمان وانا سكو بوجود وفاقو gbogbo àwọn tó ṣe pé kí wọ́n jẹ́ kí ìyá náà ti làhíyà wọ́n wà bá máa ìsọtókè àwọn àdìyánu sàmàwíyà tí àwọn ìṣèjọ wá láti sánmọ́ ẹtí ìtàn sọ òun ni àwọn ìsàláàtì na messages message ànábì Ìsá message ànábì Mùsá message ni wọ́n gbà lérò táwọn afá mi bá lù bẹ́ẹ̀ wọn apá náà sọ pé wọn hmm, kò sí nígbà àdìyánu sàmàwíyà ni ìmẹ̀jìnà ìdẹ̀láì àdìsá ìsìlámù nìkan ni tí wọ́n lọ́sọ pé àdúrà yìí kò ń ṣe ẹ̀sìn ìlú mẹ́gbà lérò but message ni wọ́n gbà lérò so referral to àmọ́ yìí lọ́wọ́n wọn ní ọba ló kọ́ so ìtọ́ba kọ kí nǹkan tó gbà lérò pẹ̀lú ẹ̀ àwọn kan rí tókè àti ní òun pèsè sí dáadáa tó làdúrà ni so wọn lára alábí ń sọ yìí pé ìtàlá àmọ́ ló ti gbáwájú nípa ìpèsè sí ìdáàbòbò yìí náà bí alábí bá ṣe ìṣára sí eléyìí ṣó túmọ̀ sí wípé ìpé alábí gbogbo ń pèpè sí oníwájú tó lágbè wọn so alábí ni àmọye ìdòkó ni wọ́n ti sọ náà ti ṣépè bẹ́ẹ̀ ni wọ́n pèpè sí wọ́dà tó lágbè wọn aláwọn òpèpè sí kí ní kẹ́ńtẹ́ tó máa ṣùgbọ́n òye ò nígbà náà àbíkẹ́ sọ pé kí ní kẹ́ńtẹ́ pèpè sí wọ́dà tó lágbè wọn èèyàn ń ṣépè kẹ́ńtẹ́ tó wá pèpè tó ń bá pèpè tó máa ẹran ara àlóńpépèsè àlóńpépèsè ṣùgbọ́n ìtẹ́lì yìí sọ ni pé kí nípa àkàjáde yìí ń sìn owó orí ní nǹkan tó túmọ̀ wọ adá ti làbí ọ̀rọ̀ security lórí pé ó ń sọ nísìnyàn bẹ ládùúgbò kan Christian náà bẹ kìnìún wà bẹ kìnìún bá ẹrẹ ìjọ pé kí ẹgbọ lọdẹ tí wọn sọ kìnìún tí wọn ní sọ pé ó ké ẹnu kan ìyẹn tó jẹ mùsùlùmí wa mọ sọ àwọn tó ń ṣe mùsùlùmí wa mọ sọ so àwọn tajọ ń gbàdúgbò yìí sìn ẹ̀ táwọn jí nǹkan tó jẹ mùsùlùmí ní kò ṣe tán ìtọ́wájú tàwọn tó ń rí nígbà tí tó ń gbọ́ ilẹ̀ ní ọ̀pọ̀ àwọn ń gbọ́ ilẹ̀ sí ìpínlẹ̀ pé kí ni ọba ń àbúrú ìpé kí ni ẹ̀sìn kágbàdúntà gbogbo kí ni ìdúnà ní sáà ìtàmì ìlú àkọ́bí àwọn kan bá fi síbẹ̀ ní pé nǹkan tó kí ni ẹ̀sìn rẹ̀ òun náà bí lè mọ́ ọ̀rọ̀ yìí ni mo gbè lọ ṣe alábí mo ní ìpè mo gbọ́ tí ṣe tàbí wọn lè ní lójú kẹ́ ẹ máa sọ wípé ẹ rí nǹkan tí ó pèsè sí wàhálà fìlà àjíyá ní bẹ́ẹ̀ ọ̀rọ̀ security àti peace yìí òun ni wọ́n sọ̀rọ̀ ń pẹ́ wọ́n ní no correct wípé àwọn pdp ti kò pèsè sí ìlú yìí bẹ́ẹ̀ ni mo rí ìsára àkọ́kọ́ kan sí dókítà kan ní Kuwait wọ́n lọ fẹ́ǹdì kìíní yìí wọ́n tẹ́ǹdì ẹ̀ sí bẹ́tẹ̀ ẹ̀nà ìgbókè kí ló jọ mọ́ ọ̀rọ̀ wádà tí làjì yánu bẹ́ẹ̀ni wọ́n tẹ́ ẹ̀nà lóhun òjì ìfẹ́ tó jọ mọ́ ọ̀rọ̀ wádà tí làjì yánu ibi ìfẹ́ tí ìgbà kan. náà nísìnyí tí a ń pè é ọba tó kò tètè wádà tí làjì yánu kí lè ṣe fọ́lọ́ ẹni tó bá kọ yìí nì ó ìvọ́ọ̀bù ìpínlẹ̀ pẹ̀lú ẹni tó àwọn olórí sàwọ́dí àwọn náà wà káàdì ó ìvọ́ọ̀bù ẹni tó bẹ́ẹ̀ a sì mẹ àwọn ìdàrá ìṣòro ìsìlámíyà láwọn ìlú káàkiri tí ó dáwọn ilẹ̀ lárúbáwá ènìyàn wọn kìíní sọ́lé àlùṣe ìpìlẹ̀ jẹ́ ní ẹ́ẹ̀dì wọ́n ti ti kìíní ìdàrú ìlú àwọn òun náà mọ̀ sí. so àtàwọn àfá mi náà máa wọn àfá kan náà àfá òun sọ ọdún yìí mẹ́ èèyàn kan ọ̀ṣọ́ òun náà mọ̀ sí. ó ṣe pé nìkan lọ wọ́n mú jáde kí sọ̀rọ̀ ń àwọn yòókù تجيبوا على من بسيرة الأديان ضرب الأديان ولا الأديان so kíkiri bá tẹ̀ ní ìtìmọ́lù kóńgò gbogbo ọ̀dọ́ tó làjọ àmì ìyẹn méjèèjì ọba tí wọ́n ní ìtìmọ́lù yẹn ni. so ẹni tí ó ṣe ìṣára sí kí ní ẹ̀mí so kò túmọ̀ sí wọ́n sọ pé kóńgò gbogbo ọ̀dọ́ tó làjọ àmì lẹ́yìn sọ pé kóńgò gbogbo ọ̀dọ́ tó bá ti sọ pé òun ò ó túmọ̀ sí ìṣù tẹ́jọ́ ń pa òun pé ṣé ìsálà yẹn kò kìí sí wọ́dá fúlàdíán àbí kò kìí sí wọ́dá fúlàdíán ó ṣe fóun gẹ́gẹ́ kò kìí sí wọ́dá fúlàdíán àbó ń sọ̀pọ̀ ọdún ìsálà tó kìí sí wọ́dá fúlàdíán. so gbólóhùn yẹn ni ẹni bọ̀ ìwọ́wò kò sọ gbólóhùn táwọn ti gbà lọ́wọ́ ní apákan wa sọ so ìyẹn jẹ́ apákan yìí lẹ́nu ọ̀hún kọ́ bí tí àwọn alájú náà mú alábí fún yẹn wọ́n mú ṣe kọ̀ọ̀kì náà tó sí ní àtìyẹn òun náà ni ọ̀rọ̀ táàgùn ní ìlànà nílẹ̀bù pé nígbà tí ṣèkọ̀rọ̀ fi ń ṣe rọ́bì fún ṣe kọ́lá ìhárí ni àwọn ṣèṣe ní mọ̀láfì sọ́ọ̀dì àti ṣèkù bẹ́ẹ̀ ìfìyàdì wọ́n àgírí pẹ̀lú position kọ́lá ìhárí ni lọ́rọ̀ bárí kìí ṣe àmọ́ ìgbé kọ́lá ìṣẹ́ ni tó sọ àwọn àfáàtà mọ̀ láwùjọ wa tí wọ́n sọ náà pé ṣe àmọ́ káàbọ̀ kò ṣe mọ́ kíníkà àgbàdíyà kankan mọ́ra ọkọ̀ ọdún ṣiṣẹ́ rẹ̀ àbí ìtẹ̀ṣọ̀fà nǹkan fún ilẹ̀ yìí tó bá fi dúdú mọ́mọ́ ẹ̀sẹ̀ lè káàkiri. wọ́n ní ilé ìyàtọ̀ sí pé ọ̀rọ̀ pé ṣé àlàmánì ni ṣé lára ìmánì ni ṣé gbọ̀rọ̀ nígbà pé àlàmá lára ìmánì wọ́n dẹ̀ gbà pé kí àlìmánì òjúbi ẹni tí ò ṣiṣẹ́ kankan níṣẹ́ ara là ń sọ ṣe mùsùlùmí ní àdúgbò ìṣiṣẹ́ ara kankan sọ́lé ìwà àwọn afẹ́bùn tí ní ọ̀tàn lọ́bẹ̀rẹ̀ wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ náà sọ́lé kan ṣe tó ké àálòpẹ́ alábìmù lọ́dúnà fáyà rẹ̀ ní kílórúkọ alìkàmìdí Abdullahi Ghamidi ó ní lẹ́tà tó sẹ́ni tí ṣe kan tó ṣe tí mú sínú ó rẹ̀ ní nípa ọ̀rọ̀ àlùmọ̀kọ́lá pìlà nítorí ẹ̀ sọ pé kí ni wọn kí ni àwọn ti dáwọ̀ ẹ̀ papọ̀ mọ́ àti ọ̀rọ̀ tí kò kó rọ̀bí sọ yìí ni àwọn ti dáwọ̀ ẹ̀ papọ̀ mọ́ èsì táwọn fún alábìnrin pé nǹkan kan náà ní gbogbo ẹ̀yọ́ ń sọ ni sọ̀rọ̀ tí wọ́n ní àwọn ẹ̀sọ̀ náà pọ̀ láàrín ìlú ìsórí láti lè fi dìfẹ́ǹdì ìrìnlẹ̀ bọ́ọ̀tù táwọn kan ò bá máa gbé báwọn kan ṣe ń gbé rẹ̀ kò yẹ ẹ̀kíní kan ó

wọ́n tún àṣegun báàgì wà tó lọ tóbi lára wọn àwọn fẹ́rọ̀pù tó ní àṣàbí yìí ni wọ́n wà. so ayatollah ìbá ìlàmà ní ní fourteen lórúkọ nineteen two thousand and seventeen so wọ́n sọ̀rọ̀ lórí ìkọ́nù tó dẹ̀ àgbára àwọn èèyàn tí wọ́n sọ wọn lórí bíbí àdì kí ìtuntun ní gbogbo àdéhùn èyí tuntun tó jáde yìí à ń béèrè yìí pé kí yóò jẹ́ mọ́kì fún un sí i oríkẹ́ àwọn sọ láti jọ ìfáwọn àfáàsọ ni wọ́n ní rárá wọ́n tó ń tẹ̀lé wọn gbọ́gbọ́ máa ń tẹ̀lé wọn gbọ́gbọ́ eré àdúgbò àti ní ìṣù pẹ̀lú wọn ni àwọn táwọn ò bá ṣe tànà pé kí àwọn eléyìí ìkọ́ á nínú wọn táwọn bá ṣe ẹ lè fọ́sùn wọn báwọn ṣe ẹ lè lè kàn wá báwọn ṣe ẹgbẹ́ wọn báwọn ṣe báwọn ṣe bí ìfáwa ní pẹ̀lú ní eléyìí ọ̀rọ̀ protest nǹkan kan mọ́ra wọn ní àwọn àgbà gbogbo ẹ̀yìn lọ pé kí ni ó lè wọ́n ṣe kí ni ó lè wọ́n túmọ̀ sí kòrò ó ti ẹ̀jẹ̀ pé alhamdulillah ó tààrọ́jà lórí eléyìí ọ̀pọ̀lọpọ̀ ó tààrọ́jà ìgbà tó ń rí arú abúlé nàìjíríà náà àti ìrí kẹ̀kẹ́ nínú táwọn èèyàn rí ní egypt tán rí ní syria tán rí ní kínní ìlà dídọ alhamdulillah àwọn akẹ́ dáadáa fún yín bá ṣe fẹ́ fún wa èyí pé kí n gbogbo àjọ wà lórí òdodo yìí ṣùgbọ́n ìjọba sọ pé wá dúró nǹkan tó rọ̀ǹjì ni àwọn òṣèré ọ̀gbìn fún yín táwọn náà bá wà lórí kọ̀tọ́ wọn kẹjọ lọ́dún fún wa ìyẹn ẹ̀sìn ṣùgbọ́n wọ́n tọ́jú àfáà mi wọ́n takò àfáà mi wọ́n ṣe kìíní kan wọ́n ń ṣe kìíní kan ọ̀kan wọ́n ní dòkòrà wọ́n ní kìíní kan ṣùgbọ́n wọ́n ní dòkòrà ó túnmọ̀ sí fún wa ní ṣe lọ́dún fún wọn. ọ̀rọ̀ àwọn àfáà kílẹ̀ ń lẹ́yìn àwọn sọ pé àwọn àfáà tó kò ṣe bẹ́ẹ̀ sọ kí láti jẹbi wọ́n lè máa wọn tó ṣe kó ké kábáwọn ṣe gbọ́ kí ni tí wọ́n yí ọ̀tọ̀ tí ìtọ́ka nípò láwọn dàtà síra ó pẹ́ àwọn ikọ̀ mi nílò ẹni tó ṣe bọ́ṣe àwọn ti wíṣù pẹ̀lú wọn tẹ́lẹ̀ ni a lè jọ pàdé níbi ọ̀rọ̀ rọ́dù lórí ìkan àmì ní kò túmọ̀ sí pé nǹkan náà lájọ́ sọ ní gbogbo ọ̀nà ṣàwọn póòsì níbẹ̀ ni ó pẹ́ lórí ẹ̀mí ní ẹ̀bà fọ́ọ̀sì èèyàn kẹrí tókè ẹ̀tọ́ bá ti bàbá ẹ̀mí yé mi náà bá gbogbo ọmọ òtẹ́lì àbàdàn èmi ò ṣe ìgbókè tó wọ́n bá dá àdọ́kẹ́ kìíní tàbí wọ́n bá gbogbo ọmọ òtẹ́lì àmọ́ àwọn àbádọ́sọ pé ọjọ́ rẹ̀ nìkan ló ní òrí ẹ̀yà kan ní òtẹ́lì ni àwọn àti náà dẹ̀bìbì kò sí ẹ̀lá ìwọ̀n lórí ẹ̀ wọ́n ta sí wá àwọn anúṣìkò bó tẹ́rin tó bọ́ta tó ló ń fún wọn nítorí àwọn ìpàṣẹ́lọ́dù fún ọ̀dà bátẹ́rà kan àti ìjẹgbẹ́ ni a lè ṣe padà fún ọ̀rọ̀ ìbámu kọ́ wọ́n bí ní kò fẹ́ bí fẹ́ǹdì wọn títà àti bí à ń ta fún olùjáde ìlú ẹ̀lẹ́mí àni ẹlòmí náà tó sọ̀rọ̀ nípa àwọn tó ń ṣe rọ́bù fún mi ẹlòmí mọ́nà tẹ́yẹ ìpínlẹ̀ ló bẹ láàrin ọ̀dọ̀ ẹlòmí tó ń ṣe rọ́bù fún ṣùgbọ́n wọn máa fi kí wọn lọ́sẹ̀ káàkiri ní wọn lọ́gbọ̀lagbọ̀ kan ṣe rọ́bù fún láti lè fọ́njú kẹ́ ìṣòro wọn tẹ́ àwọn kan ní kòkòrò ẹ̀rìn ṣé nígbà tí ṣẹ́gun bá ní kòkòrò ẹ̀rìn ló tún wọ́n ti dọ́kọ̀ kan tó wá ṣe rọ́bù fún ẹ̀lẹ́jọ rọ́bù fún ní àwọn tó ń jẹjẹ́ ń jẹjẹ́ àkàrà àbẹ̀rẹ̀ lójú wọn lọ́jọ́ àbí ṣẹ́gun ṣẹ́kọ̀ọ́ àlùbáàdì àríṣe rọ́dù fún tó bá ní tó bá jẹ́ pòfẹ́sọ̀ mú àwọn tó gbọ́n lọ́jọ́ sọ́dọ̀ àwọn ọ̀rọ̀ bíi pé kò ní wíìkì tí ó ṣe ní sí kan ṣe fún bá láìsí a lè sọ pé kí adáwò adáwò ṣe rọ́dù fi kìíní kan ṣe rọ́dù eléyìí lè lè nǹkan padà ń tẹnu mọ́ náà yìí so ibi tí ìṣù wà òun ni eléyìí so èèyàn kan sọ pé èèyàn kan mo fẹ́ rí ṣe ìgbàgbọ́ nìkan ìmúṣe ní ọlọ́ọ̀bá ní àṣìṣe nǹkan ló fi wà sọ àwọn tó ń pàṣẹ alámi mùsẹ́bí tó fi fún ẹni ẹ wọ́n tẹ̀lé àwọn àfa àtẹ̀lẹ́ ọ̀rọ̀ ìgbà tó kùjú mùsẹ́bí àwọn náà tẹ̀lé àfa àtẹ̀lẹ́ àwọn á ní kó ìkámọ̀ṣe ìdáàmú ara wa àárí pé ọ̀rọ̀ tí ìbọ̀rọ̀ bí gan sọ ti mú kàlẹ́ kan so àwọn ọ̀rọ̀ yìí tọ́wọ́ padà sí ní المضمون واضح يرد على على صالح بنت سم فأرى أمور وكي الله بموها هاري أمور هنا نتجي so ìṣèpẹ̀yìn tó dúró tó dúró èdè ṣe sálé láti lè fi dìfẹ́ǹdì àwọn alábíàǹkó apára wọn àwọn títí Jordan kò náà mi ṣe pẹ̀lú ẹ tó dúró èdè ṣe fáálí láti lè fi dìfẹ́ǹdì àwọn akẹ́jọ́ àwọn ará ti Algeria eh, mara wọn bẹ́ẹ̀ ni kò náà mi ṣe pẹ̀lú. bí ṣe pẹ̀lú ṣe dúró èdè ṣe Muhammad ní sinmi láti lè fi dìfẹ́ǹdì àwọn àràfáàtì mara wọn. so wọ́n ṣe fún mọ́ọ̀dù torí pé wọ́n rí pé kí position ṣe kọ̀rọ̀ bí yẹn ní ọ̀rọ̀ǹdì bẹ́ẹ̀ àwọn alábínú ẹ̀dùn ní pé position ṣe kọ̀rọ̀ bí yẹn ọ̀rọ̀ǹdì ní tó bó ní kó ń ṣẹlẹ̀ náà nìyẹn so ìgbọ́n mi lè mọ wọ kí n gbà mí nígbà yìí pé ní nǹkan tí ó kílẹ̀ yẹn ni kò kílẹ̀ sọ́dọ̀ kò kílẹ̀ sọ́dọ̀ yẹn ṣé Muhammadu ní àwọn àbílà tó ṣe kiri kẹfà ní wọn gbádùn ṣé bọ̀dí ní kò sí níṣù àbílà níṣù bẹ̀lí ni kò sí níṣù bẹ̀lí lọ́dọ̀ wọn sọ òun rí ní pé kí àbílà wà á ẹni ní kò sí níṣù bẹ̀lí ni lẹ́yìn

àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ sí kúrò bíi sùn sálẹ̀ lè rẹkọmẹ́ǹdì bẹ́ẹ̀ lè rẹkọmẹ́ǹdì ara wọn ni wọ́n fẹ́ ṣe dáwọ́dà ní sẹ́nígà ni àwọn ilé ìwé ẹgbọ́rọ̀ lọ ẹgbọ́rọ̀ lọ tàwọn ilé torí pé kí wọ́n pe Muhammad mọ́tàlí wọ́n pe lèmọ́ ìhọ́yí wọ́n pe Lazarus ọ̀sùnmẹ́kẹ́rà wọ́n pe gbọ́ àwọn ẹgbọ́rọ̀ lọ àwọn mùsàáfíkọ ni wọ́n sàárè náà ṣe ti wọn níbi sẹ́ńsẹ́ nígà ni àwọn akọ́tọ́jà àwọn ọmọ ọ̀sùn náà àwọn ẹgbọ́rọ̀ lọ àwọn sàáfíkọ ni wọ́n dúró lórí pẹ́pẹ́ ọgbọ́n lórí ẹlẹ́yìn kò jùmọ́ náà bí anábọ̀ Muhammad sọ àwọn dúró lórí ẹ̀yìn rẹ̀ nígbà tí ó rí ilé tí mo rẹ̀ sọ ní ìṣọ́ láti lè fi yẹ nípa jù ní ìlú sẹ́nitẹ́ pé ládàá ládàá mi wà lọ́wọ́ rẹ̀ ọlọ́run ọba ní ìsìn kọ̀ọ̀kan wa lẹ́sàn iṣẹ́ tá a bá ṣe so ní ṣókí ọ̀rọ̀ pọ̀ àwọn nǹkan tá a máa ta lè ká pọ̀ ṣùgbọ́n kò sáyé so dídákẹ́ àwọn a máa sọ pé ìdílé tó ṣe gbọ́rọ̀ ìkọ́ àmì nìkan lè ní àwọn ìkòmọ̀jọ̀rọ̀ ìkọ́ lọ bẹ́ẹ̀ ni àmọ̀jọ̀rọ̀ torí pé àwọn òpin ìtẹ́nu àwọn afáàkiri lórí ó bẹ̀rù wá káwọn dókítà ìròyìn tó ṣe ń sìn kan rí ìkẹta rí ṣé pé ń sìn la fi ń ṣe rọ́bì fún wọn. so kò sẹ́ni tó ṣe ìdámọ̀ràn kan pé kò wá bá dá dókítà kìíní ìwọ náà mo fẹ́ lè kò sí yẹn ṣùgbọ́n ká kí a nà níbi wọn rọ́ǹgì wọn ṣe kíní kẹ̀ǹdẹ̀ kódà káyọ̀ rọ pé kò tẹ́lẹ̀ ni wọ́n yìí pé mo fẹ́ bí àníwọ̀n ní nǹkan mi ṣù ṣùgbọ́n kò tó wá rí wọ́n sọ pé kí kò sí ìjáàmù ìjáàmù wà ṣùgbọ́n kò sí gbogbo àpá ló ní ló ní wé tiẹ̀ láwùjọ ṣùgbọ́n mi ṣe kọ̀rọ̀ bí ṣe tó ṣe tó gbogbo ẹ tí ó tí ó lọ ni tó bá yẹ kó máa wọ́ọ̀kì ní kí alábí tó ṣe pé ọmọ yìí ṣe kọ̀rọ̀ bí tẹ́lẹ̀ kó juwọ́ lẹ́yìn bó ṣe kọ̀rọ̀ bí ti sọ̀rọ̀ ní ṣòro kó gbà tábìlì ádàmù tẹ́lì mọ̀gàrí mù tẹ́lì báyìí tó ṣagírí tó fi kúrò lẹ́yìn afá rẹ̀ ó yẹ kí ṣe kọ̀rọ̀ Muhammad matka àdìká jáwọ́ ní nǹkan ṣe pọ̀ ẹ̀ lọ́bí sọ fún wọn nà. mọ̀ wọn jáwọ́ ó yẹ kí wọ́n lè pé kí ni àwọn làwọn wà lórí àkọlẹ̀ lórí kìíní ṣé bó ṣe lè rí náà nìyẹn sọ̀rọ̀ pé ẹ̀rí ẹ̀rí ẹ̀rí kò sáré tí òun sọ pé ẹ̀rí lòun sọ ọ̀rọ̀ pé ẹ̀rí tó wà á dùn sí ni àti ọ̀rọ̀ tó wà nìsí ni àṣàrí nìsín yóò dúró tí yóò gbọ́gbà pé òun wà lọ́wọ́ rẹ̀ ni báwa ṣe gbà pé lọ́wọ́ títí wá ni wọ́n ti ká àṣàrí mọ̀ pé òun bẹ lórí àná ni ètè ní yóò dúró lẹ̀ tó bá ní ìkíláàsì orí tóun dó lórí ẹ̀ ìgbẹ́gbẹ́ lọ́nà ó lè pàpẹ́ rí wà pẹ̀lú àwọn lẹ́yìn ṣùgbọ́n wọn ni wọ́n mọ̀ pé kí ni àmì ló ń bẹ lórí ẹ̀yìn so akámọ́ sí àwọn nǹkan yìí gba tèmi pẹ̀lú ọba wípé tó ń fẹ́ ṣe ń tó ń tó ń fẹ́ máa ṣe ìzámù àwọn èèyàn lọ ó kọ̀ǹtínú ṣùgbọ́n wa àtàbárà kúrò gbìyànjú báwọn ọmọ ilẹ̀ nǹkan tí mi ṣe ìdí mi ìdílé lọ́nà rárá ìdílé lọ́nà àwọn tó ń ṣe rọ́dù àwọn dàkátìrà kan sọ wọn rọ́ǹdì ni sọ òun ní tí ló bí rọ́ọ̀dù kìíní àti sábúnà ìṣubú tẹ́lẹ̀ mí ní. èyí náà ni ẹ eh, wọn mú eh, lárúbáwá ó lárúbáwá yàtọ̀ ìdìbò ìdíbí ṣe kìíní kan gbọ́dọ̀ ti rí yẹn. àwọn póòsì ní tí mo ti kọ́ sílẹ̀ náà tí mo ní sọ wọ́n yàn kan fara balẹ̀ wà ń bẹ̀ náà. 2017 ni mo ṣe lẹ́kítọ̀ ní lọ bí fọ́ọ̀ kí dáhùn àwọn ọ̀rọ̀ dọ́kítọ̀ ọ̀rọ̀ fọ́tò alágbèsè tí mo sọ yìí nípa ọ̀rọ̀ ṣe rọ̀bí ni mo sọ ń bẹ̀. so ọ̀rọ̀ mi kò mọ́kì pé mi ò change mọ́kì pé mi ò change òbí ẹ̀ pé mi sọ pé ẹ̀kan ẹ̀kan ọ̀dẹ́gbẹ́ mi tẹ́lí mi ẹ̀sùn ìyá mẹ́ta káàkiri ẹ̀bá rí tó tẹ̀lé mi tẹ́lí mi káàkiri ọ̀tá nílẹ̀ máa fi kọ́ṣù àwọn àfa mi ṣùgbọ́n táàkì sọ pé ìdáàmú mi táwọn èèyàn ń lò ṣíṣe kúrú ṣe fálù ilé mi ìdíje padà ndc mi. الله سبحانه وتعالى في شيء عليكم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك So if they believe in the same as you believe in, then they have been rightly guided. But if they turn away, they are only in dissension and Allah will be sufficient for you against them. And He is the hearing, the knowing.